أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀kọ́ fún Allah subhanahu wa ta'ala bákan náà sọ̀rọ̀ àlékún ìkẹrẹ àti ìkẹrẹ yọ́lọ̀ kò sí fún Ànábì sallallahu alaihi wa sallam àti gbogbo àwọn sọ̀hábà ní àpapọ̀ àti àwọn ará ilé àti àwọn ọba tí yóò ṣe nírọ̀rùn fún wa láti tún pàdé ní ìrọ̀lẹ́ ti èní lórí ìmọ̀sálàyé ọ̀rọ̀ ẹ̀sìn èyí tí a wà ní orí rẹ̀ nípa mọ́tàkùnrin àwọn akíwìlì Islam àwọn nǹkan tí wọ́n bá láàmù jẹ́ mọ́ ẹni tó jẹ́ mùsùlùmí lára tí ó fi jẹ́ pé báwo ni a ti sọ́ra fún ẹ̀tọ́ báyìí tètè ọ̀kan nínú rẹ̀ báwo ni ó ti mọ ewu nǹkan yìí yóò fi jáde kúrò ń bẹ̀ yóò fi ṣe ìsìláàmù rẹ̀ ní ọ̀nà tí ó ń gbà mọ́kànlá tó fi padà tí ọ̀dọ̀ ọlọ́run ọba ayẹ́dà ní ẹni tí ó rí ìkẹ́ àti àánú ọlọ́run ọba náà níbi alákọ̀ọ́kọ́ tí a wà òun náà ni ìkẹ́ alákọ̀ọ́kọ́ tí wọ́n bá ìsìláàmù jẹ́ mọ́yàn lọ́wọ́ àti àwọn àlàyé tó tẹ̀lé tá a ti mú wá fún wa alákọ̀ọ́kọ́ ìlàpọ̀ ní aṣírkù fi ìbáraẹ̀tìlá ìmú orogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala níbi ìmọ̀ọ́fì ìjọsìn fún àwọn onírànà tó wá ní abẹ́ rẹ̀ láti sọ fún wa pé bóyá bíi píparan fún nǹkan míì lẹ́yìn ọlọ́run sísin jíjẹ́jẹ́ fún nǹkan míì lẹ́yìn ọlọ́run olúbalẹ̀ fún nǹkan míì lẹ́yìn ọlọ́run wíwo kíngbà gbígbà mí lọ́dọ̀ nǹkan míì lẹ́yìn ọlọ́run níbi wọn pípa ìdákan ọ̀ká àfi pa ọlọ́run ọba adẹ́dà ṣíṣe àdúrà ni mo pe àwọn tí mẹ́ńtà rèé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn kàtí àti mẹ́nuba fún wa pẹ̀lú àwọn àyà afọwọ́ sheikh muhammad bin abdul wahab bin ojúra tawhid wọ̀nyí ó ti yẹ kó yọ ọmọ sí ní léèmọ̀ bí àwọn tí ò lẹ́sìn ṣe àtìrí náà àwọn kan jẹ́ ń kọ́ pé kí tí àwọn ilé ìtàn wọn sàlàyé fún gbogbo gbogbo tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí tí ọjọ́ máa àwọn abéèrè pé kó ti ẹ̀dọ́ kan hadith bí àfáwà yìí tó tẹ́ra wọn tí wọ́n bá ti mú ọ̀rọ̀ kan wá ẹ̀rí tí wọ́n mọ́ mú wá tẹ̀lé ní alukur'an táwọn alukur'an yẹn náà dọ̀rọ̀ ìfúdọ́ làwọn náà lòó ti pé àwọn hadith tí wọ́n tọ́ka pé dọ̀rọ̀ ìfúdọ́ jẹ́ kíníkà lọ́jẹ́ yìí ipò wọn wà nípò tí wọ́n gbé wọn sí ṣùgbọ́n àti ìrẹ́lẹ̀ wọ́n káyà kọ́ sọ pé àwọn àyà yìí náà dọ̀rọ̀ ìfù ni àbúrò akéde pé ibà wọn kẹfẹrí inú mùsùlùmí tí wọn kó pa mùsùlùmí bójú náà ní àyà yìí náà kọ́ fún àwọn náà wọlé àìbọ̀rọ̀ bí òmùmí lẹ́bí lẹ́bí oṣù ti sábẹ̀ bẹ́ẹ̀ sì ni àwọn ọ̀rọ̀ tí alùpùpù gbé wa ọjà alákòótán nítumọ̀ rẹ̀ ni tẹ́kọ̀ ẹni yóò ti wá ní ń serú wọn kẹfẹrí ẹni tí àyà yọ ọmọ ọtọ́ bá òun náà wí kì í ti pé ẹtimọ́lọ́jì pé sábàbù nùsùl kọkùnfà tó bí tí àyà ti sọ̀kalẹ̀ kì í ṣe pé nítorí àsọ̀kalẹ̀ yẹn nìkan náà ni àyà yóò mọ̀ sẹ́lẹ̀ ní lórí eléyìí àwọn náà ṣùgbọ́n látara pé a fẹ́ da ìṣòro àbí a fẹ́ kúrò níbi ìtẹ̀síwá pẹ̀lú fẹ́ẹ́nu yóò mọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ àwọn ìtẹ́sí ọ̀gá mu ẹ̀rí tí àfọ́ wa mú wa láti lè jẹ́ kó yé wa wípé nǹkan alákọ̀ọ́kọ́ nu tí wọ́n bá síláàmù tí wọ́n bá ìdéyàn lọ́wọ́ tó lè jẹ́ pé òun ló tó léwu nínú gbogbo àwọn nǹkan wọ́n bá síláàmù jẹ́ pé òun náà àṣírò fi ìbádàtì láì tààlà òun náà ní ẹbọ òun náà ní àyà tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nínú suratul nisa àyà méjìdínní àádọ́ta táàmù sí forty eight ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọlọ́run ọba sọ pé inna Allaha la yaghfiru an òun ò ní sí àforíjì fún ẹni yóò tó bá múrogún pẹ̀lú òun ọlọ́run ọba láti mọ̀ pé nínú àkọlé tá a bá mú wá nínú ti aláwọ̀kọ́ òun náà ni pé àṣírkù fi ìbádàtì láì ta'ala òun náà ni ìmúrogún pẹ̀lú ọlọ́run níbi àwọn ọjọ́ tí fi jọ́sìn fún ọlọ́run ọba rẹ̀dà wọ́n á mú àyà ìwá pé ẹ̀rí mi ìtọ́ wo bí ìmọ̀ ọ̀pẹran fún nǹkan míì lẹ́yìn òun ìforíbalẹ̀ fún nǹkan míì nítìjọsìn lẹ́yìn òun bákan náà ní ìṣe ìjẹ́jẹ́ fún nǹkan míì lẹ́yìn òun ìkégbàmígbàmí lọ́dọ̀ nǹkan míì nínú kípa ìdá ọ̀ká ìwárùn lọ́wọ́ ويكفر ما دون ذلك لمن يشاء ṣùgbọ́n tó bá yẹ lẹ́yìn irú àwọn eléyìí tó bá kéré sí ẹbọ wọ́n mọ̀ ṣàforíjì rẹ̀ fún àwọn tó bá ṣe bẹ́ẹ̀. alákọ̀ọ́kọ́ náà wọn wá sínú ìsìláàmù òun ni ọ̀kan náà wọn àbá wa tí wọ́n gbé wá fún wa nígbà tí kó lè jẹ́ àǹfààní báwọn ọmọ akẹ́kọ̀ọ́. bàtà àwọn fẹ́ pín náà wá sínú ìsìláàmù wa kó lè jẹ́ ní mẹ́wẹ̀ẹ̀wá yẹn àwọn tó ní orin wọ́n wá ní nàwákìdù ìsìláàmù ìjà àti zọ́ọ́hírá في ديننا سمعية مقررة أول الكفر العظيم الأكبر أنواعه صرية لا تنكر ونواكب الإسلام أو كتم الله إسلام جدا جنسة لوريا جاءت ظاهرة wọn ọwá nínú tíra nínú alùpàá àti nínú àdíjà nẹ́bì ní wọn kílẹ̀ àti ọ̀pamọ́ في ديننا لما سوى سوى سوى الإسلام الصبر ẹ̀sìn ẹgbẹ́ ẹ̀sìn tí ẹ̀sẹ̀ ti fọ́kùn mọ́yọ̀ ẹ̀sìn tó kíyà tí ò sídà ó dákọ̀ mẹ́ wọ́n ni àtàkì mọ̀ kọ́ rọ́rá ọwá ní mú tó rí lẹ́nu síra wa pẹ̀lú wa kíkù islam ìjà àdìgbọ́hírọ́ sí ìdí nìna

wọ́n ní òun náà àdìwá òhun sọ̀rí àtùn làtúntà àwọn ọ̀ràn ṣírkù fi ibadatillah wọ́n ní àwọn ọ̀ràn rẹ̀ ọ̀pọ̀ tá a ti mẹ́nubà wọ́n الاستغاثة بغير الله النذر لغير الله السجود لغير الله الاستغاثة بغير الله الاستعانة بغير الله الذبح لغير الله الرجاء كم كم تقول لغضب كمين kámọ bẹ̀rù nǹkan ní bí ìbẹ̀rù ọlọ́run ọba kámọ ní ìfẹ́ nǹkan mí níbi ìfẹ́ ọlọ́run ọba àwọn kẹyàn pọ̀ àtàwákùn aláàrẹ́rìlá ìgbáralé nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba alìnáàbà ìrẹ́tìléèyàn sáyìn tẹ́rí ọkàn ni sọ́dọ̀ nǹkan mí lẹ́yìn ọlọ́run àwọn kẹyí pọ̀ ni wọ́n ti ní aniwáwò látúnkárù àwọn ọ̀rẹ́ àwọn nǹkan yìí kèé ṣe ohun tẹ́nì kí wọ́n tàkù tàbádìbí ẹlẹ́ẹ̀kejì áàbò ẹ̀fẹ́ tiẹ̀ náà tí wọ́n fi ṣe ní ẹlẹ́sìn lẹ̀kẹ̀. aláàkọ́ ìlàwọ́ wà áyà tí wọ́n mú wá ní ẹ̀rí wípé inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́wọ́ bá lóhun ò ní ṣàforíjì kí ẹrú ọmọrogún pẹ̀lú ohun ọlọ́wọ́ bá kó ṣe ṣírkù pẹ̀lú ohun ọlọ́wọ́ bá wọn áyà ilé yadullu ala anna shirka wa a'zamu dhunub بحيث إن الله لا يغفر لصاحبه إلا إذا تاب منه إليه انتقع قوي

kó tó kú tí ọ̀fẹ́ wọ̀ yẹn mọ́ àwọn kejì àyà yẹn ọwọ́ ni wọ̀yẹ́ kúrú máa dùn náà lima límà ìyàṣà àbíká jẹ́ pé wọ̀yẹ́ kúrú máa dùn náà dáàlíkà òun ọlọ́run wọn àmọ́ sàforíjì fún ẹ̀ṣẹ̀ míì tó bá kéré tó yàtọ̀ sí kíni tó yàtọ̀ sí tó yàtọ̀ sí ẹbọ ìmọ̀ orúkú pẹ̀lú ọlọ́run ọba bí irú èwo kazina gẹ́gẹ́ bí sinna dídé ẹni ṣe sinna ẹ̀ṣẹ̀ ńláńlá ní ń dá inú ẹ̀ṣẹ̀ títí mọ́ pani o iná ẹ̀ lọ́wọ́ à bàbá títí jẹ́ mọ́ pani o ó túmọ̀ pé ó lè mọ́ ní alẹ́ láyé gan ó lè mọ́ láti bọ̀ títí bá ń dúró òsì yọ padà gbẹ̀yìn rẹ̀ ìmọ̀ náà alùpàkùrù alìmánàwí àwọn àlìsí inú kọjẹ́ pé òsì lẹ́yìn táàlè mẹ́jọ pẹ̀lú tí ó jẹ́ material poverty òsì táàlè wò pé kò sówó lọ́wọ́ rẹ̀ mọ́ ó ti nílé ó talé tó ń jẹ́ àwọn ẹgbẹ́ òkú tó bá ní òsì ní wọ́n gbé ìsìnà fún yẹn tó bá sọ wọn pé iná òkà nà fà àríṣàtà wà fà àfẹ́lì wípé ọ̀nà ẹgbẹ́ ìbàjẹ́ ni bákan náà ọ̀nà orí ibú ni ọ̀nà burúkú ni ẹni ló máa pé ìbílẹ̀ wáyé àìgbọ́ àgbẹ́yọ tí ń jẹ́ alùpàtùrù ní wọ́n mú ìyàmọ́ wo pé àwọn kẹ́ńtẹ̀ tí wọ́n ń lówó ìran méjì lòsì a ní alùpàtùrù àìsí yìí a ní pàtùrù tó jẹ́ material poverty ọfẹ́ kọ́lé kò rí kọ́ ọfẹ́ ọkọ̀ kò rí ra ọfẹ́ ṣe gbọ́ kọ́dà kò rí gbọ́ táwọn ọkọ̀ lásọ lára èyí lòsì lè fi ojú rí tá lè àbẹ́tọ́ wọ́n lè pè ní mental poverty kódà àwọn tí wọn ọjọ́ ní mímọ̀ gan tó yẹ pé iṣẹ́ ìsù làwọn náà ń ṣe gan òdodo amọ̀jẹ́ lẹ́nu wọn gbà mí gbọ́dọ̀ jẹ́ bí ọ̀gá ẹni tó jẹ́ olórí ibú tó yẹ kó ń ṣe ìtọ́n òdodo tẹnu rẹ̀ jáde ṣèlú náà ọdẹ mọ̀gán náà wọ́n sọ pé tó lówó tí ọ̀lọ́lọ́ àbí ẹ̀kọ́ wọn ni ẹ̀sọ́ mu kí òṣè kiri kí ò ní nǹkan ó sọ pé tẹ̀fà tiẹ̀ dágbòrò ọlọ́run àá sọ pé sọ́dà ọ̀sọ̀ ìbùkún wọ́n wọ́ kẹfẹ́ èèyàn yí lọ́jọ́ lórí tó náà ọ̀rọ̀ ìtọ́sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn pé ó sọ̀rọ̀ ló ń bẹ̀ yẹn bó ti ẹ̀jẹ̀ pé iṣẹ́ kí ń ṣe yẹn o iṣẹ́ àwọn òkúrọ́ ni torí wọn mọ bí ọmọ ọba bọ́tù ẹni tí ò lówó wọn ọba ẹni tí pè ní arẹwà sò láti ní ọ̀rẹ́ yí o lẹ́sìn gbọ́ orin tí ní ti jáde so ọ̀sọ̀rọ̀ ló ń bẹ̀ yẹn oní wọn sọ fún kí o ní nǹkankan torípé kí ni lìkúlì sẹ́yìn ìdáfárátàwò ìwàdù gbogbo nǹkan tí a bá ní tọ́bá bọ́ fún ìyẹ̀sẹ́ ìhàn ní mọ́ èèyàn lè padà rí padà olè rí jéènì rẹ̀ tọ́lọ̀ ń bá fẹ́ ṣùgbọ́n tọ́lọ̀ fẹ́ ti bọ́ fún yẹn kò sí ara dí tẹ́yọ̀ fi padà tẹ́yọ̀ àzínà òun ẹ̀ ní sinẹ́ lẹ́yìn rẹ̀ òun náà ni ṣúrùbùl khamr ọtí mímu èyí tó jẹ́ pé àwọn tó tún jẹ́ àfáà gan wọ́n ń pè é lóko tí ọ̀jẹ́ wọ́n ti fi ń sọ̀sọ́ wọ́n bá wọn fi ń sóògùn wọ́n sọ ẹni tí èso di ọlọ́tí látara kó kún lẹ́bu tí ọtí náà wọ́n fi lò òun lè mọ́ lọ ilé ọtí lóòótọ́ ìbọn bí ibi tí sẹ́kù bẹ̀rẹ̀ ti ta tẹ́ǹtì gbogbo àwọn kàbáyèrè lónìí pátá àwọn wọn jalagala bẹ̀rẹ̀ tẹ́ǹtì rẹ̀ níbi tẹ́bá ìpínlẹ̀ àwọn ẹ̀fẹ́ bá ń kọ́ gbì yẹn ṣíríkù lè ṣe kí ni kèé jìnà síbẹ̀ torí àkàsọ̀ làwọn náà torí pé gbogbo tí jẹ́rìn ẹ̀ṣẹ̀ ìmú ọlọ́wọ́n ọba nírọ́ ni pé kí ni ó ṣe ìfìmọ̀ dúdú ọkàn ẹni tó wá jẹ́ pé ọkàn mọ̀ wá takun tó jòdòdó láyàdúwọ́ kálẹ̀ àbàrọ̀nà aláàkùlúbìhìn máa kẹ́rù yẹ́ gbogbo àwọn tó ń ṣe níṣẹ́ yẹn yọ́mọ dúdú ọkàn wọn yọ́mọ dógún ọkàn wọn yọ́mọ ba ọkàn wọn jẹ́ kí ni ó wàá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tọ́kẹ́ wọn bá bàjẹ́ yẹn onígbùnmá ìnáwó àròsì yíyan ọwọ́ ìlú lẹ́mọ̀ àdùnbùn tí ẹ̀sẹ̀ yẹn bá padà lọ gbilẹ̀ tó ti wọn lọ nú ẹbọ wọn ní ojú gbẹ́ni ọlọ́wọ́n ọba wọn. hùmà ìnáwó làkọ́ọ̀lù jẹ̀hìn wọ́n tọ̀kọ́ àkàrà sí kíni wọ́n padà wọná ẹni pé kí ọlọ́wọ́ tẹ́jú bí ń tẹ̀sì náà ní kí ọlọ́wọ́ tẹ́ ọtí kíni sọ́tí ọlọ́wọ́ wákàtí tọ́bá àríjọ yẹn náà tún ma yìí kọ́ọ̀lù àádàlẹ́bì kúntù bí tukẹ́sì hùl alákọ̀ọ́rà mọ́ pé ah, a sì ní rọ́ọ̀lì òkú ní ọlọ́mú tí a ah, tẹ̀kí ní wà ń ni bẹ́ẹ̀ bí sinẹ́ ní Yorùbá wọ́n ní àgbà kíni èrè lọ́wọ́ elérè tí òdíjó jèrè àgbèrè ìpé hasara àgbà èrè àgbèrè náà wọ́sùrùbìlì khamri àti ọtí mímu lẹ́yìn náà wọ́sẹ́rkọ̀ àti olè jíjà kó bá kúnnà wá dira rẹ̀ wọ́n ní òmòrò pẹ̀lú ọlọ́run lóòótọ́ tàwọn ìbí yé wa ah ọlọ́mọ jẹ́ èmi ò tẹ́ nǹkan mọ́ra ìṣe kéré kan ṣùgbọ́n àwọn àbúrò ẹbọ àwọn obìnrin wọn náà ọkọ̀rà gbọ́ súnú ẹ̀tì ẹ̀ náà ó túnmọ̀ pé o lè mọ́ kílé mú pé a ah, masha Allah ni mí ṣùgbọ́n o lè ní ókí o lè mọ́ jẹ mushrik o lè mọ́ jẹ jẹ́ fásik táwọn ni ó kì rẹ̀ báwọn èèyàn bá báyá bí olè jíjà kò síbi iṣẹ́ tí ò sí olè jíjà láwùjọ tàbí àfi ẹni tó bá fẹ́ ṣe láti fi rí àkìyàmà ni ó wò pé kí ń jalè kí mú tẹni ẹlẹ́ni mọ́tì mi ìbẹ̀kọ́ ní ìtìlà torí pé ohun tọ́lọ́mọ̀ ọ̀bá ní fún yàn ààrẹ ti kẹta àti kójọ ìtọ́lọ́mọ̀ bá ti fẹ́ fún yàn kò sí èsè kátẹ́lẹ̀ tẹ̀kẹ́fẹ́ dá tó lè ti túká tó lè ti gbà lọ́wọ́ yàn tàbá ti ní ìmáàní eléyìí tí ń júwe pé adọ́lọ́wọ́ bá wà mọ̀ a sì mọ̀ pé ọlọ́run ní wọ́n tẹ́rí rẹ̀ sọ́dọ̀ èèyàn òun náà ní tí wọ́n darí rẹ̀ síbò mí kọ́dà wọn mọ́ sọ pé ayé kìí tẹ́tẹ́ nìkan àdárù yà òmáàní zo wọ́tò mọ kòrò yóò dùn gbàkúgbà kọ̀ọ̀kan tó bá kòrò kò túmọ̀ pé ká di olè ọmọ kí ẹlẹ́ẹ̀kẹta na àwọn ẹ̀sẹ̀ lálá tàlọ́hùn kéré sí ẹbọ ọkọ ọtí mímu ẹlẹ́ẹ̀kejì kí ẹlẹ́ẹ̀kẹta olè lẹ́yìn rẹ̀ ni wàákì rìbà wàákì rìbà ìjẹ owó èlé yálà ìwọ mba fún àwọn èèyàn àbí wọ́n ẹ̀mẹ́ náà ti ń gba ilé ìjẹ́ gúrúmì ni ìjẹ́ lápò ni ìjẹ́ gbogbo yóò tó lè jẹ́ ìjẹ́ bá ń kí kíníkà ló ti gbá ní bóyá tó ń pèlè lákọ̀ọ́kọ́ àbí láàsì ní bóyá fẹ́ẹ̀sì ní àbí láàsì àbí mídù báńkì yóò tó lè jẹ́ èyí yóò tó kọ̀ rẹ̀ lè jẹ́ mbẹ̀ tó bá ti ń gbà so o ti túmọ̀ pé èèyàn bẹ́ẹ̀ ẹni tó jẹ́ pé kò kí ìnirú ẹni bẹ́ẹ̀ fásitì ni ń ṣe ẹ̀fẹ̀ tọ́nẹ́sì sí kiri tọ́nẹ́sì sí ìmọ̀rọ̀ pẹ̀lú

ní ìran ìta adákọ̀ọ́kẹ́ yìí rìbá ọpẹka gan kódà orílẹ̀ náà rà nẹ́bì kọ́nà nẹ́bì sọ pé kódà èyí tó lẹ́ẹ̀sì jù nínú rẹ̀ rìbá òun lọ́bẹ̀ wà nípò bí kéèyàn báyà òun lá gbadé lọ́gbọ́kọ̀ yìí kódà ìlérí tí ń bẹ fún òun ò sí fún olè ìjọlọ ní ẹni tí máa ti ń gba rìbá ọrẹ́dì fóun àwọn ọlọ́wọ́ bá jagun fàázànú bí harbin min Allahi wa rasulihi ọlọ́wọ́ àtúnjíṣẹ́ àwọn ọjọ́ bá jagun ó tọ́ fẹ́ni tí ó sì pẹ̀ rẹ̀ gẹ́ ọfẹ́ bá jẹ́ kíni ọfẹ́ bá jagun ni rìpọ́ọ̀tù ti wá fún wa fún ìrìn bíi mẹ́wàá bó wọ́n tí ọba yẹn ti garantọ̀ wọ́n lọ́ba sáyìn fọ́ọ̀mù wọ́n ló dúró fún so ẹni tí yóò ṣàkọ̀wé rẹ̀ ẹni tí ń fún wọn ní owó tó gbogbo wọn náà wọ́n jọ ọtí kíni wọ́n jọ sòfó mẹ́ gẹ́gẹ́ bí ọlọ́tí náà ni ọlọ́kọ̀ tí ń kó ọtí ọlọ́kadà tí ń kó ọtí akọ̀wé ọtí ẹni tí ń pọn ọtí ẹni tí ń ru ọtí ẹni tí ń sáàfù ọtí ẹni tí ń sáàfù ọtí ẹni tí ń gbé gbogbo ahụ nǹkan yẹn jáwé orí fún kímẹ́bẹ̀ awa nǹkan kọjọra wọn kọjọra ahụ báyọ̀ já ahụ wọn ẹjọ́ lọ́n ṣe pè fún ṣébí èèyàn lọ́kẹ̀ tọmọ pé àbí ọ̀fẹ́ dáa fún sí pé kò ní ní kò ni sí pé kò ní ó ní kò ní ó jẹnu kì í lọ tó ẹni wọ́n sọ wípé ẹlọ kúlé ṣé ó sì lọlé ẹ̀kọ́ wọ́n jọ fẹ́ kọlura wọn lójú títì ni bàbá ẹlọ kúlé ó ní kọlọ kúlé sẹ́wọ̀n tẹ́lẹ̀ tó kú ṣòwò bẹ́ẹ̀ ni àbíkọ̀ fẹ́ dáa fún sẹ́nu mi tó ti ba lẹ́jẹ́ bọ́ nàìjẹ́ lórí rẹ̀ ọlọ́run tó wá da ọ ọ ti wá ní ìgbéjìnà sí ìkẹ́ òun ọlọ́run àánú òun ọlọ́run ìjẹ òun ọlọ́run ìdẹ̀kùn òun ọlọ́run àlàáfíà òun ọlọ́run kọ́mọ ọmọ fẹ́ni tí ń jẹ rìbá ẹni tí ń sakọ̀wé rẹ̀ ẹni tí ń dúró fún ọmọ rìbá tí kò wá tó páyà kò sí ní jẹ́ kóhun nìkan o ní rí kí àwọn mọ̀lẹ́kà àti ọgbẹ́ tọ́lọ̀ bá dín nínú àwọn mọ̀lẹ́kà ọmọ bínú sí eléyìí àwọn ẹ̀sẹ̀ ní wọ́n kéré tẹ́bọ̀ ní ẹ́ o tẹ̀kọ́ túnmọ̀ fún pàtàwọn rí báyìí tẹ̀kọ́ pé ẹgbọ́ ẹni tó bá wọ nẹ́ni ọmọ tó bá gbére nínú nẹ́ni ọ̀tọ̀ lérò yìí kọ́lọ̀mọ́jà wọ náà wọ́n ni áàdì ìkúlù àádúnà ṣe àwọn tá a kà yí ìran mẹ́rin yìí àwọn lẹ́ẹ̀sì sí kíni wọ́n lẹ́ẹ̀sì sí ẹbọ àwọn jẹ́ dúnà ṣe ti jáde kwan sọ́kọ́ pé wọ̀nyẹ́ kò fi rùn máa dúnà ṣe kí lìmọ̀ ìyàṣá tí ọlọ́wọ́ mọ̀ sàforíjì àwọn tó bá kéré sí ẹbọ fẹ́ni tó bá ṣe kíni fẹ́ni tó bá wù wú ẹni tó bá fẹ́ wọ́n wá ní wàhíyà dàbílẹ̀ tó ń tàbẹ̀ màṣíhà eléyìí kó sábẹ́ fẹ́ ó ní lèmọ́yà ṣá màṣíhà ó kó sábẹ́ tọ́lọ́ if àlá wish ó jẹ́ tọ́lọ́ bá fẹ́ tọ́ba fẹ́ ó lè ṣàforíjì ni o ó túmọ̀ pé ìwọ́n tó ń gbowó ìlẹ́ta àfa àkànfi ọlọ́kàn balẹ̀ pé ẹ ṣe lọ àwọn gbé níwájú ọlọ́run ẹ̀fọn gírẹ́ntì mú sọ̀bẹ́ni wọn sọ̀bẹ́ lómi nílẹ̀ fọmọ jalè lọ fẹ́ kó tápì dòun ti wá ní kọ́ tápì lọ àwọn tí wọ́n ní kọ́mọdé wọ́n jalè lọ. àbẹ́ni tí wọ́n ti bẹ́ẹ̀ kú títì ní oṣù mọ́rọ́ ọ̀nà tọ̀fẹ́ bẹ́ẹ̀ náà àwọn tẹ́nu kú onímọ̀ tẹ́kù láàfáìsì àwọn ológun tọ́ba àwọn ń ṣe ibẹ́ bí èyí ó ṣe mọ̀rí sílẹ̀ ṣe fáwọn tó jó ń sì mẹ́ wọ́n ṣe fún yóò ti gbàyàwó oníyàwó wọ́n ṣe gbogbo ẹ̀tọ́ ni wọ́n rí àwọn ìyàwó ìyàwó bá sùn wọ́n tọ́ sí báwọn obìnrin táwọn náà ti mú sí mẹ́ nífẹ́ tí ọkùnrin tó bá tọ́ba ti rí ọ ara rẹ̀ ò ní balẹ̀ mọ́ ó kórí ibu ti ẹ̀ràn àkójúbérò wọ́n lè bá rẹ̀ lẹ̀kẹ̀ pé sílẹ̀kẹ̀ rẹ̀ ní bá ti hàn tó bá ti rí ẹni ọkùnrin tó rí làwọn náà fi ń wọṣọ pépè pé láàrin ìlú ni òfin wọṣọ tó balẹ̀ torí pé àwọn àgbàkùn kan ń bẹ ní ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu sì wúwo láàárọ̀ ojú láàárọ̀ fẹ́lẹ̀ bísí láì lẹ́sí láì yẹ dúró máa ṣe gbogbo àkáàrù tó ní o ti bí ní rẹ̀ kò sé ẹ máa wo lágbájá à pẹ̀lú pẹ̀lú máa ṣe àlà òun sí àwọn lẹ̀kẹ̀ àwọn káyámátá ti ọwọ́ gbé kò ẹgbà tó ní sí láàárọ̀ àjẹ́ ara tiẹ̀ nígbà tó ní wẹsẹ̀ tó sì ní ságbẹ́rẹ́ tó ní sárí àwọn tí wọ́n ti torí pé lẹ́sùn pọ̀ ta tó fi ní kó sí orí gún yẹn ó ní ẹlòmí lára dìde sọ́lọ́tà rí báyìí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí kókó sí abẹ́ màṣíà abẹ́ tọ́lọ̀ ọba bá fẹ́ ó lè ṣàforíjì fún ó tún ọ̀fẹ́ tí ọba fẹ́ kò ní ṣe kí ni tí ọba ìṣàforíjì fún yóò jẹ ìyá rẹ̀ kí ni sì ní yá rẹ̀ yóò kọ̀kọ́ wọlé kó tó wà jẹ́nà wọ́n wà sàhábù wa àsàhábù kàbáyé àwọn tó bá jẹ́ àwọn ẹlẹ́tẹ̀ yìí oníkíni onísìnà ọlọ́tí oníkíntúni olè lẹ́yìn rẹ̀ ń kọ́ olówó èlé tàbí àpẹẹrẹ mẹ́rin lákẹ̀ múnú àwọn ẹ̀sẹ̀ ńlá gbà kọ́ bìí o so gbogbo wọn ẹ̀ pátá ẹlẹ́sẹ̀ ńláńlá ni wọ́n ọ̀daràn kírímínà ńláńlá grade a first class criminal náà ni wọ́n bákan náà ni pé wọ́n òun ṣáàpù kò kí ìlú ọkọ wọn ó kì wọn kó kọjá àbá wọn tó wá ti ya wọn wọn tẹ́lẹ̀ wọn pé broda àtìsà ni tí ń borí tí ń gbogbo ẹ̀ ṣẹ̀ṣẹ̀ náà sísà tí ń borí tọ́jẹ́ kí ni tọ́jẹ́ kò kí ni jámù wọn ni àwọn kò kí olùsùgbọ́ walakinnahum lam yaqa'u fi shirk lóòótọ́ wò ṣubú sínú ẹbọ wa innama waqa'u fil kaba'ir ṣùgbọ́n náà àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńlá tí wọ́n bá tẹni jẹ́ náà wọ́n ṣubú sí tẹ́wọ́tọ́lọ́wọ́ bá yá sí èèyàn yóò ṣẹ̀fẹ́ nígbàgbọ́ yẹn bá ń lékún iṣẹ́ rẹ̀ yọ́mọ̀ sí kíni yọ́mọ̀ lékún nígbàgbọ́ yẹn bá ń dínkù iṣẹ́ rẹ̀ yọ́mọ̀ sí kíni yọ́mọ̀ òjòkù àti sàárọ̀ ò nira fún àti tí òun jàmọ́ ò nira fún àwọn tí òun jàmọ́ nẹ́bílẹ̀ ó nira fún àti gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu ó nira fún àti bọ́tà nẹ́bílẹ̀ ó fẹ́ kíni gbogbo bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀rí ọmọ wálẹ̀ eléyìí ni àkídà àrìsúnmọ̀tò ọ̀jàmá pé al-imani yazidu wa yanqus يزيد بالطاعة وينقص بالمعصية كما ثبت في القرآن والحديث الصحيح. بطل لنا القرآن نصوص الفاتحة أولي أولوني ليزدادوا إيمانا مع إيمان نسو لدي قطعين lórí ẹ̀fẹ́ ìmáni àwọn ọ̀sẹ̀ kíni àmọ́ lékún àti mọ́ díkù لا ti ṣe tánà tó fún wa èèyàn ní ó ń ṣiṣẹ́ òní wọn ṣe sinẹ́gbà tí ṣe sinẹ́ lọ́wọ́ yẹn kọmọ ọjẹ́ múùmí ní òdòdó tí ni ìdí ń jókù bẹ́ẹ̀ lèyàn onímọ̀ jẹ́lẹ̀ lọ́wọ́ kọmọ ọjẹ́ oní máàni pípé ìmáàni rọ́mọ ṣe kí ni yọ́mọ jókù wọ́n yóò ká mọ̀ àlẹ́ ìgbésẹ̀ wọ́n sì mọ̀ dájọ́ lé wọn lé pé pò kí làwọn eléyìí wọ́n ṣẹ́ńdálẹ̀ ìwé tẹta lè ti síwájú nínú ẹ̀sìn bẹ́ẹ̀ bá jó ń sinẹ́ dáhùn ó ló ń sinẹ́ paraku káàtì tó ẹ̀kọ́ jẹ́ ìmáàmù ẹ̀ńtà àmọ́ ló lè ń kọ́ àní yòókù nínú ìsìláàmù ṣùgbọ́n àti mọ̀ pé ọ̀tọ̀ rẹ̀ kódà tó bá ní àwa jẹ́rìí jẹ kéde kò sínú àwọn táwọn akọ̀yẹ̀ yìí ni àwa jẹ́rìí tẹ̀wọ̀ kan tó kúrò sinẹ́mọ̀ yẹn lásán àlẹ́dínà yẹrù múnà lè mọ̀ sọ̀nà àti lọ́wọ́ fìlẹ̀ iná bá tó lóòrù àwọn tó kúrò sinẹ́mọ̀ yẹn ó ń sinẹ́ láwájá lásán ọlọ́ọ̀ni kó ti kí wọ́n jẹ so bákẹ́lẹ̀ ìjẹ́rìí wọn oníṣẹ́ kí ni àrígbàjẹ́rìí wọn rọ́ kátàdẹ̀ pẹ̀ntó ń tẹ̀sí ìdìmìndìmẹ̀ ẹ̀ntọ́fẹ́nú kọ ni ọ kádẹ̀ kọ tọba mẹ́kọ torí pé ìná láti wò ní ti bẹ̀rẹ̀ láti ah, ń sí eré ní lẹ́yìn rẹ̀ ń kọ́ ọwọ́ rẹ̀ ọ̀dá rẹ̀ lẹ́gbàtọ́wọ́ rẹ̀ bá dá rẹ̀ abẹ́rẹ̀ ọ̀dá rẹ̀ ètè ọ̀dá rẹ̀ àbẹ́ ni gbogbo omi ara rẹ gbogbo ọjọ́ jẹ láyé rẹ̀ ọ̀dà bá ti gbọ̀n tọwọ́ so ìjúwe pé nǹkan lọ́yẹ́ pé ìmọ̀ ọjà níbọ̀ ni lọ́dọ̀ ọba tó dá ni èèyàn ní jó kọ dáadáa jẹ́rú ọmọ jẹ́ ẹrú kòkí mùsùlùmí wọ́n lọ kódà kí yóò kú lórí àwọn ẹ̀sẹ̀ yẹn tí ọba tú bá tí kò sì ni ó mutí kú ni ọjà tí ó kú ni ìgbowó èlé tẹ́ ni kódà tí ó rí sẹ́ńsẹ́ ń pèlè dáwọn ọmọ àbáwọn tó jẹ́ lówó náà àwọn ọmọ náà tó èlé yóò kú gbogbo kódà pé bẹ́ẹ̀ ni mùsùlùmí ẹ̀ ní ọmọ ọdẹ kíni ní ọmọ ọjẹ́ ṣùgbọ́n mùsùlùmí tó kó sínú ńlá kí gbogbo àwọn tó ti kú lórí bí kúrò wọ́n á lábẹ́ bọ́lọ̀ wọn bá fẹ́ iṣẹ́ àkọ́kọ̀rọ̀ lẹ́hùn gbàkọ̀rọ̀ lẹ́hùn tọ́lọ̀ bá fẹ́ yóò tẹ̀ kíni yóò bá fàbóríkì fún wọn. bí màmá àwọn mínà sàwọ́ yìí látàntorí ìmọ́lọ̀ ńlọ́kẹ́ pé wọn ọ̀tá tẹ̀ bọ̀ àbí wọn ọ̀tá tẹ̀ bọ̀ wọn ọ̀tẹ́ bọ́ lásán òun ni tíkẹ́ẹ̀tì tí wọ́n ní tọ́lọ́ tí wọ́n lè fi wà lábẹ́ pé bọ́yá ọlọ́run lè kàkójì fún ọjọ́ òníjẹ́ wọn wọlé fún ó tó wọ àlìjẹ́nà ṣùgbọ́n tí ọ̀bá ní sẹ́fẹ́ pẹ̀lú tàwọn ìdìyẹn náà ọlọ́run lè kọ́ wọ́n wọnú náà ṣùgbọ́n kò túnmọ̀ pé wọ́n ṣe kí ni wọ́n mọ́ ó lè túnmọ̀ pé wọ́n kò ní kókó bẹ̀rẹ̀ sínú nẹ́ pé wọ́n padà wà lè jẹ́rẹ̀ wọ́n kọ́kọ́ wọn nẹ́nẹ́ àánú náà lòun náà ti jẹ́ fún wọn nẹ́ torí pé kò tó tẹni tó wọ́n ṣe kí ni tí ó gbèrè sínú nẹ́. látàrí bẹ́ẹ̀ bó ti wọ ọlọ́run báyọ̀ jẹ wọ́n yà ìbùsẹ́rí wọn màá lóhun ilẹ̀ jẹ́nà bí tàwí ọlọ́run wa fẹ́ ni wọ́n bá jẹ́nà lórí tàwí ìbẹ̀lára wọn ìbọ́lọ́run lọ́kàn tuntun nígbà tí gbé bá rí gbé tẹ́gbẹ́ bá rí bùtọ́ bá jìyà àwọn tán kódà orílẹ̀ nínú àwọn asàrò pé àwọn tó máa jẹ́ mú ẹni títà òyìn ìgbẹ̀ lára wọn tí wọ́n ti wà nínú nẹ́tẹ́lẹ̀ tọ́wọ́dà sọ̀tọ́lọ́ tí wọ́n lọ fún ọyá tí wọ́n sáàbù táàmù wọn tán nínú nẹ́ wọ́n tẹ́ lọ̀wẹ̀ wọn níbi odò kan tó wípé àmì kọ́mọ níláwọn ilé yọ́ tọmọ rẹ̀ níwájú wọn nígbà tó bá tẹ́ lọ̀wẹ̀ wọn tí wọ́n tọ́jú wọn tán ni wọ́n tẹ̀ tó báláǹsì lójú wó tó ju àtàrà àjẹ́nẹ̀ tó wípé ọmọ náà ojú rẹ̀ lè kòkó ní sẹ́ni ẹ̀rẹ́ tó tẹ̀ tẹ̀wọ̀n dé ṣé wọ́n jára lé ní ẹ̀fọ́ ti jẹ́ kò ní jẹun rọrùn wọ́n ti já kùsòkòtò rẹ̀ àwọn tó bá ń bẹ̀ láwọn ọ̀gá rẹ̀ ti gbá ojú rẹ̀ tẹ́sọ̀ fáwọn ní ọgbà gbájú wọn gbàgbá mú tó wọ́n òzúrù fábùlúù súnmà lìjẹ̀ ìmà sọ̀lúù súnmà bí sílẹ̀ sílẹ̀ tí ń sáré wà sàwọ́ ní síra fásìlùkú ẹjá wòye àgbákò ẹgbẹ́ òhùn Bẹ̀rẹ̀ wúùs tẹ́lẹ̀ èèyàn bá lè mọ́ tẹ́lẹ̀. Hey, tẹ́lẹ̀ èèyàn bá lè mọ́ tẹ́lẹ̀. Láwọn bá kí nínú àwọn ọmọ ìdíláàdì quran nínú bàlágà mẹ́rin ní pé àwọn ọ̀rọ̀ tó bá já àwọn ọ̀rọ̀ ní ìtọ́lágbára ní ohun tí ọmọ ọba wá gẹ̀ẹ́ náà ní ọmọ ojú pé ẹ̀sọ́lọ́ ọmọ bẹ̀rẹ̀ alkiyama àwọn ha ha alkọ́ríà malkọ́ríà ọmọ adìrẹ́kà malkọ́ríà so ọlọ́kọ́mọjà wọn lálkiyama kò ṣùgbọ́n ọlọ́mọ aljanna àwọn tó bá jẹ́ ashabul kaba'iri ayé wọn tọ́lọ̀ wọn bá tàbí wọn kọ́kọ́ wọná kó tó wọ aljanna wa yakbiru ma duna dhalika wọ́n ní ìtumọ̀ pé ọlọ́run bá tàbí ìfẹ́ tó bá wù ní pé dalla ala anna jami'a dhunubi kullaha duna shirk ó tún wọn kọta bá ti ẹbọ òun dá dúró ni gbogbo rẹ̀ ẹ̀sẹ̀ yóò kù tó jẹ́ àwọn náà jẹ́ kí ni àwọn náà dá dúró lẹ́gbẹ̀kan lọ́gọ̀ kí ni àtọ́ wọn tọ́lọ́run wa létí pé kírùkù dá dúró sùnúùpù lòun náà ṣùgbọ́n tùdúwù tó ń dá dúró lọ́pọ̀ ni kí ọ̀rẹ́ sí ni ọ̀lẹ́gbẹ́ oníkíni ọ̀lẹ́gbẹ́ òun ní kàtígórì tí ẹ̀ kàtígórì yé lọ́pọ̀ òníkẹ́ ní ti ń dábẹ́ mẹ́ kí ló lè tó ń dáwà ẹ̀dá ọlọ́run tó ń jẹ́kùn òníkẹ́ dá dúró bẹ́ẹ̀ tó fi dáyàpọ̀ òun náà ní pé òun ọ̀lá orí títí ẹ̀bẹ̀ kú sórí rẹ̀ tó jẹ́ ara sínú nẹ́ni ṣùgbọ́n àwọn yòókù yẹn àwọn wà nípò pé o lè wọ nẹ́kọ tó wọ àlìjẹ́nà kò jìyà ọlọ́run ọba ṣàforíjì fún ọ tọ́ba ìṣàforíjì fún ọ ó lè mọ́ fi jẹ ó lè mọ́ jọ ń yá owó èkù rẹ kó jọ wà jẹ́nà ṣùgbọ́n ọba àgbọ̀yọ̀ ń bẹ̀rù àwọn tó ṣe bẹ́ẹ̀ fún lòfin ní ṣe wàhánà ṣírka ha wà á sọ́rù ha níbi ìjúwe dá dúró torí fún wọn pé òun ló burú jù òun ló sì dangerous jù òun ló òun ní òun ló tóbi jù nínú ẹsẹ̀ òun ló ìdékiri òun ló sì burú jù ló léwu wàhálà òun ààbò mùsùlùmí òun ní ẹsẹ̀ tó ṣe kíni tó tóbi jù bákan náà tí Allah subhanahu sọ bá lóbi jẹ́ hujja lọ́dọ̀ onísúnà ni alkitabu wa sunna òun ni mafdaru talaqi inda ahli sunnati wal jamaa níta àti wọn mú ọ̀rọ̀ ẹ̀sìn dájú ẹ̀sìn ni pé alquran wa sunna sọmúrì ni àbá àti ohun tí ń bẹ̀rẹ̀ alquran àti sunna ni wọ́n kẹ́ mú wá lókè pé ọ̀gá ohun tí wọ́n bá ìsìlámù jẹ́mọ̀ ẹ̀ lọ́wọ́ ni àṣírkù fi ìbádàtì láì ta'ala wọ́n á mú ẹ̀rí wá pé ẹ̀rí tọ́tọ́ kàbẹ́ òun láyà tí fẹ́ tún nìsá áyà 40 8 eh, wọ́n bá mú àyà ní ìwá ní ọ̀sọ́tún maida àyà 72 méjìlé ní àádọ́rin kí láyà náà ò ní ìnáwó dájúdájú o ma ń yú ṣirikì bílá ẹni yóò tó bá mọ́ orogún pẹ̀lú ọlọ́run ìsàfáà ní tó kéwú tọ́mọ kùránì tọ́mọ àdíìsì mọ́ tí mẹ́fẹ̀ yẹn ìsìgbọ́rákùn dín ẹni yóò tó lè jẹ́ tọ́ bá jẹ́ pé ọba bá ní wọ́n láti ẹ̀gbẹ́ láwọn tó ga jù náà lọ́rọ̀ tó bá jẹ́ pé ànẹ́bí ọlọ́run bá ní lọ́ba tẹ́bọ olóòmí ọlọ́run ló fi jẹ́ pé wọ́n lọ́kọ́ dé àwọ̀fẹ́ iná ilé ìkàwọ́ ilẹ̀ lẹ́rí ní kọ́bùlìkà àbí ọlọ́sàáyín àṣírọ́sà èyí tó kọ́ ọlọ́run ó lè mọ̀ àwọn tó sáájú ẹ̀ kéde wọ́n nìkan la lè mọ́ níbi ọ̀rọ̀ ẹbọ àwọn ànẹ́bì tó sáájú ẹ̀ àwọn bàbá tí ọjọ́ bàbá rẹ̀ pilẹ̀ ànẹ́bì Adam ànẹ́bì Nuhu ànẹ́bì wa Yakub ààrẹ gbogbo wọn bẹ́ẹ̀ Ibrahim bàbá àgbàgbọ́ gbogbo wọn sọ bẹ́ẹ̀ fún o ọmọ dàbí pé ó ti ájé tẹ ọlọ́run kan wá ní ẹsẹ̀ mi sọjú pẹ́tọ̀ àláwẹ̀ mi náà fi ń sẹ́bọ àṣọkọ́mọ náà pé tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n bàjẹ́ lẹ́yìn rẹ̀ wá ni pé ọwọ́ kùtì ẹ pé bá a ti sọ fún ayé aláwọ̀ pàtó lọ́wọ́ àti ìrọ̀lọ́wọ́ àti ọmọ yẹn pé làwọn aṣọ́ra kú láàbìtò ánìwò máa fẹ́rú èyí wọ́n kẹ̀mọ́dú èyí wọ́n pa èyí tí ogun tó ṣe fún wọn ni wọ́n jẹ́ ìyà yẹn gbé owó ti kíná ẹ̀wọ́n náà àwọn sọ fún wọn náà pé àwọn iná ilé ìta so à ń sọ fún wọn náà báyìí wọ́n ilẹ̀ lẹ́dínà mi kọ́blíkà tó wọ́n sọ sáájú ẹ̀ làín àṣìráṣà tọ́ọ̀bẹ́ ìṣẹ́bọ̀ pẹ́rẹ́ bá ti la nífẹ̀ẹ́rẹ́ jù ní pé wọ́n lọ́jọ́ gá tàbí ìṣọ̀lọ́ kúrẹ̀ wọ́n ló sì pé àwọn èèyàn ó lù sí sẹ́tọ̀ sí ẹni yìí tọ́jọ́ wájà ọ̀rọ̀ lọ gbogbo tẹ́lẹ̀ ọgbà ní gbogbo ogun tọ́jà yọ ò ní gbẹ̀sán rẹ̀ gbogbo ìyàtọ̀ jẹ́ yọ jẹ́ ó gbé ìrùn afárádà rẹ̀ yọ́tọ̀ òróúnjẹ yọ́tọ̀ dádúgbò yẹ pẹ̀ wọ́n fi ọwọ́ èrè wọ́n fi ọbẹ̀ gbé ní wọn ní sí àtọ́ ẹ̀yàjọba ọbẹ̀ níbi kẹ́rẹ̀ ni ẹ̀wọ́n pàdé bí wèrè wọ́n fi ọlọ́lórin tàfẹ́lẹ̀ ẹ̀yẹ́ ń túnmọ̀ pé kìí so kọ bẹ́ẹ̀ kájẹ́ kìí sẹ́fẹ́ ká mọ́ sí kákàtẹ̀ wọ́n ti sọ̀dájọ́ rẹ̀ àwọn orin kó ní orin pálapàla kìí ṣe irú nẹ́sùmù tó ní ìtumọ̀ tó wà sẹ́lìm ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ gan kọ́nà nẹ́sùmù tó wà sẹ́lìm ànẹ́bí ọ̀kọ́ àwọn ọ̀rọ̀ rẹ̀ kẹ́ nípa àwọn ìdúwe pé ó ṣe déédéé wá sínú orin ni kò túnmọ̀ pa ànẹ́bí fẹ́ sí kíni wọ́n fẹ́ kọrin bí ìjọ ti sọ pé anànàbí yula kẹ́bì ànẹ́bùnì abdul mùsùlùmí kẹ́ni ká fẹ́ kọ́ lórí wọ́n wà táwọn tó ń ṣe tàbí òfin ọ̀nge àwọn ọkọ̀ àríkò ṣe déédéé kíni kò ṣe déédéé

àwọn ànẹ́bí ọlọ́run pé ìsànẹ́bí ọlọ́run ni ìṣẹ́ ọba ni ìṣèjòyè ni ìṣẹ́ àfáà ni ṣé wùlẹ̀ pé ni àbẹ́ ẹ̀pẹ́ lókọ tí ò jẹ́ ẹ̀sọ́pẹ́ lókọ lọ́wọ́ ẹ̀pẹ́ ń dáwùsù ni ẹ̀pẹ́ ń kútùbù ni ẹ̀pẹ́ ní àwòsáàdù ni bóyá péèkì táwọn ọmọ mi ń ṣe tí wọ́n fẹ́ ṣe stanford interfort tí wọ́n tẹ̀ ń kẹ̀mọ́lẹ̀ lóhùn làwòsáàdù tẹ gbà lérò àwọn ọmọ. ṣẹ́fẹ́ ti ní kíníkà so ọlọ́run ní ohun yóò tí yẹn lè pera rẹ̀ ní ẹ̀dá tó bá tí mo rọ́pù pẹ̀lú àwọn ọlọ́run ọba ọlọ́run ọba ní fákọ̀dì arọ́mọlọ́run aléyìn jẹ́nà ọlọ́run fákọ̀dì náà pé kọ́dì arúgbó kiri sàókìdì ni kí wọ́n lè pé mọ́dá ó tiẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ti parí case closed tẹ̀sán sọ́tẹ́ kó ra afẹ́fẹ́ mọ ẹja jọ ẹja wòye sí kò sí olúwa ní lọ́rọ̀ rẹ̀ mọ́ kò sí kíni kò sí olúwa ní òṣùpá àwòrán ṣe kò sí sàfá àkú pé náà dání bí o sí pẹ̀ hmm. lẹ́yìn pé ìsìnkàtà rẹ̀ bá ti sàfá àlùkù gbọ́rọ̀ ni pé sàfá àkọlọ̀ ń jẹ́ ọ̀lọ̀ sórí ibú rẹ̀ pé òun yìí pọ̀ yọmọ ọlọ́nu náà rẹ̀ pé kí n tó sàfá pé ẹ̀yọ́ kò lùyà ọwà nù ìkẹ́ onífàkọ̀dé àrọ̀mọ̀ alayhi aljanna dájọ́jú ọlọ́run ọba ti ṣe aljanna léèwọ̀ fún kí wọ́n àti pẹ́pọ̀ níwà aljanna ibo ní ọwà wà torí pé tẹ́rí tí ọba lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn tó ń sọ lọ́wọ́ yẹn lọ́kọ́ bá sọ́kọlọ wọn fi kọ́lọ̀ tí wọ́n ti gbọ́ yé a wà níjò kó kẹjọ kẹjọ kó nínú wà ní ìṣú náà dábàá fẹ́ parọ́ fúnra yín àwọn nǹkan ó ní mọ́ báyé mọ́ gbé ọ̀run ìpọ̀ ọlọ́run ọba ni kò sí kíni ó ní kọ̀ọ̀ká ẹwọ̀n pé ọ̀rọ̀ yẹn túnmọ̀ pé alìmánu bí láàyè sí kíni ó ti yí jẹ máa kọ̀ dárọ̀ lọ́rùn akọ̀ kọ́dìrì kò gbóṣùbà bọ́lọ̀ kò mọ́ bọ́lọ̀ ṣe tó kódà ó ti ìgbàgbọ́ rẹ̀ náà jẹ ó ní mọ́gbà ayé mọ́gbọ́n ikọ́ ọlọ́run gbọ́ pé ohun wáyà fẹ́ ti ní òfin àwọn abéèrè pé àyẹ́rọ̀tù bàrẹ̀sà sí ìyàwó tàbí òní sí láyé òsì ní sí lọ́rùn àyẹ́rọ̀tù bàrẹ̀sà sí ìyà tó ní bẹ̀yìn náà ò máa ń bára sàhún láyé tàbí túmọ̀ pé téèyàn bá ti farabalẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀sùn ó mi tẹ́ kí ni ọlọ́run lè ṣe fàálùn nígbà yòóyì ọtọ́ àjọ tó ní clear evidence ìpè ọlọ́run lè ṣe ló ọlọ́run ọba òṣè kíni orúkọ ọ̀ka mọ́gbọ́rùn ìpè ọlọ́run ọba osikini k'ọka. ọ̀ka kódà nínú nẹ́gẹ ọlọ́run ha wò ní jókòó sì ní jẹ́ alàyè ó sì wọ́n fẹ́ láyé ló fi jẹ́ pé àwọn àfáàbù àárọ̀ ẹ̀wọ̀n kí súrà kẹ̀kẹ́ ní àbí àwọn tó jẹ́ pé wọ́n kọ́kọ́ wà ní ààyè kan jẹ́ kátẹ́gùn nínú ọ̀fẹ́ sí wọn lọ́pọ̀lọpọ̀ wọ́n lè fẹ́ ní kẹ̀kẹ́ wọ́n padà wọ àlìjẹ́nà tẹ́ máa sábà tá sí filkọ̀án àwọn fi kútùbù tafasir pé tọ́lá pẹ́yẹ́ ní wọ́n padà wà àlìjẹ́nà àwọn àbúlé àárọ̀ fi yẹn ṣùgbọ́n tẹ̀ pé wọn ọ̀rọ̀ ní wọn ọ̀rọ̀ àlìjẹ́nà bẹ́ẹ̀ ní làwọn tó ń sáré wọn ò tí ì dé ayé wọn wọn ò sì sí ní ayé bárísàkù gbogbo wọn wà àyàtú bàrísàkìyà pé àyàtú ti dúníyà ń bẹ àyàtú bàrísàkìyà wà àyàtú àkàrà tó àlè ìmáàdì ni ibi tó wọ́n lọ kìí tẹ́tẹ́ mọ́ wọ́n mọ́ àwọn bàtà kí ní kò sí ẹ tó àbí ìkẹ́kẹ́ ò sí sàfá àkẹ́kẹ́ ò sí fún tẹ̀wọ́n sàfá àbá ń tẹ́ bẹ fúlàmù sọ pé ó lè padà wọ àjẹ́nà tó bá wọ ní bí àwọn tó wọ́n jẹ́ àtàbùn kàbáyé ṣùgbọ́n tiẹ̀ fàkọ́dí àrọ́lọ̀ lọ́rù àléyí àjẹ́nà gbogbo ẹni tó bá ti jẹ́ olùmọ̀ròkú pẹ̀lú ohun ọlọ́run ọba pé alábòsí àzúlùmù bí iná ṣírká làzúlùmùn azim nẹ́tìmọ́rẹ̀ wà máa lè zọ́ọ̀lì ní wà máa lè mùsùlùkín min anzor wà máa lè kùfàr ó jẹ́ min anzor kò sí olùgbàlà kan fún wọn tó fi salvation ó túnmọ̀ pé nẹ́bì tọ́lọ́wọ́ bá ti yẹ pé anẹ́bì gan ò lè gba ẹlẹ́bọ̀ọ́lẹ̀ àníbùsọ̀lọ́ ìwọ̀sọ́lá tí wọ́n mọ̀ lọ́pẹ́ àníbì ní ọgbà nígbà yáà ní o àbí pé sọ bá ti tẹ́bọ ọkọ̀ òsínà àníbì gbígbà kódà gbígbà tó ń sọ àníbì ó sì pẹ̀lú kí ló ṣe yóò sì pẹ̀lú ká láàyè gẹ́gẹ́ kò sí lọ́wọ́ kíni lọ́wọ́ àníbùsọ̀lọ́ ìwọ̀sọ́lá bẹ́ẹ̀ yóò sì pẹ̀ sí ọlọ́run bá mi jẹ́ kíni bá mi là ọlọ́run ní kò sálára ìṣẹ̀kẹ́ fún ọ wọ́n ni eléyìí òun ni àtúbọ̀tán ẹ̀tẹ́yìn tìlẹ̀ ààfẹ́rọ̀ pẹ́ntọ́ bá pẹ̀lú ọlọ́run ọba kí látúbọ̀tán náà ni pé àjẹ́nà ti dèwọ̀ fún mana awu min dùkúlì ha mana an bá tẹ́m mùsùlákọ̀ tọ́bá rí bẹ̀ àìnà yẹ́ta àyà yẹ́ ti dáhùn àkóṣẹ́rù làwà nù rẹ̀ olùwà ma àwà ohun pàtàkì ẹ̀kẹ́ bolíwà ń lọ a mọ́ adam fẹ́ àìnà yẹ́ta àpẹ yẹ́ta àbò ilẹ̀ ilẹ̀ náà yọ́wọ inú náà èyí tí ọba fíìtì rẹ̀ èyí tí jẹrẹjẹgun sẹ́yìnrù ń bẹ àbí làvọ́ ń bẹ fótọ́mà ń bẹ ń bẹ àwọn àbí ẹ̀kọ́ so bá jẹ́ náà ṣe ní kiri bẹ́ẹ̀ làwọn ọ̀gbọ́n náà ṣe kí ni wọ́n ṣe ẹ̀wọ̀n náà sí bẹ́lá ìgbò oríṣiríṣi ni ẹgbẹ́ bá tó fẹ́sì mẹ́rin gáńgà níbi ní sí tó náà bẹ́ẹ̀ tọ́lọ tó nílò gẹ́gẹ́ ọlọ́pàá mi ẹ̀fọ́n jẹ́ òun náà wọ́pọ̀ sẹ́fọn tó ń gbé lọ ọ̀yọ́ àbí tó bá tó ń gbé lọ kirikiri ẹ́ tó bá gbé lọ ọkọ̀ ìpírísì tàbí àwọn náà tó ti ṣe kí ni wọ́n ní láti ó gbé lọ rìmáìnì tàbí bẹ́ẹ̀ làwọn ẹ̀fọn ọbẹ̀ náà ṣe kí ni ọ̀yàtọ̀ síra wọn àwọn tọ́ọ̀dù tí mẹ́mẹ́ náà tí wọ́n mọ ojú bá wọ́n mọ ojú bá jura wọn lọ àwọn olè kéékèèké tí pọ̀ ọlọ́pàá káwọn ọmọ bẹ́ẹ̀ bì àbí èyí nípa àwọn ọ̀bákẹ́ ìpínlẹ̀ wọn bá ti mú náà wọ́n mú lọ bí kíni ibi tó náà ti láwọn ọ̀gá níbẹ̀ ni bẹ́ẹ̀ náà ni iná ẹ̀ náà àyè tó fi ti ẹni yẹn bí kúkúrú rẹ ti lágbára tó lọ́wọ́ ti kíni ni ó fi sí. ó ní even làmìyẹ́kùnmi àlìjẹ́nà wọ́n ni yẹ̀sí ìrò adẹ̀mẹ́ tẹ́lẹ̀mẹ́ náà sọ pé tàbá ti kó ti tán kájáyé pé pé yọ̀wá di pé ọkẹ̀ parí ó ti sàbíà kò ní lọ́nu ní ọkọ̀ tẹ́ ọtẹ́ nìkọ̀tẹ́ o wà lọ kú nà ìrẹ́ àmìtìnà tòrìtìnà tẹ́kọ̀tà bá kú ọparí ni wọ́n kẹ̀ fi wálẹ̀ pé ó ti parí láì bọ̀rẹ̀ ni àlàkà ẹ̀dẹ̀ ìtọ́rẹ̀ وان nìyàn نعم wọ́n lè ánà ṣírka zulmun alikúpàtà ní máàlì zọ́ọ̀lì bí nàta títú náà ni wọ́n dúwà ní ṣẹ́rù yẹn kò torí pé ìmọ̀rún pẹ̀lú ọlọ́wọ́ ọba òkùnkùn ni àbòsí ni fúnra rẹ̀ pé ó dúra rẹ̀ lórí rẹ̀ wọ́n wọ́n á sọ̀mù zulm òun náà ti tóbi jù nínú rẹ̀ àbòsí àbòsí fúnra rẹ̀ ẹni tí ọ̀fẹ́rin ara rẹ̀ fẹ́ tàbí inú pẹ́rẹ́ kíkà wọ́n fi wọn ìgbàgbọ́ gẹ́ ni pé ọ fẹ́ràn ọmọ làkejì bó ṣe fẹ́ràn ara rẹ̀ la yóò min àdúkùn àtàyọ̀ nínú ẹni tí ó wá ń fẹ́ oríire fúnra rẹ̀ tó fẹ́ sórí ikú tí ń sẹ́bọ́ sẹ́yìn pé àbòdíkẹ́ tó ní ẹ̀dọ́ ọkọ́ ní kọ́ bàjẹ́ fóun pé òun náà wà lókọ́ bàjẹ́ fẹ́ lómi ìwọ́n náà máa fẹ́ wúlẹ̀ kẹ́yìn ọjà ọ̀kẹ́ dàbí ìmídà bó ti bàjẹ́ fóun bí ṣe wù lọ́fẹ́ kórí fún wọn náà ṣùgbọ́n rò tiẹ̀ ò ní ṣe lórí ìjẹ́ torí kò ń kọ́ so látàrí báyìí mọ́lá omin angori wọn ò ní alárìn sí kan àwọn tí ń tẹ̀ wọ́n láyé máa alágbájá àwọn ti gbé ọ̀rọ̀ lágbájá àti parí ọ̀rọ̀ iwájú ọlọ́run níbo sọ̀fẹ́ èyí ti kwáyé ọrụ àti parí ọ̀rọ̀ ti parí níbo ẹni tó jẹ́ pé lọ sáájú bíbẹ̀ náà àìsí lọ́pìlẹ̀ rẹ̀ àìsí tó náà wà á mọ sọ pé ọlọ́run ọba tí ò ní ìpìlẹ̀ fún àwọn ẹlọ́bẹ̀ ìjọ náà kò sì ní lẹ́kìrì kò sì ní lópin ipá ẹni fi hàn ká ipá ti ẹ̀ ti ka gbogbo nǹkan wallahu ala kulli shay'in qadir sọ báyìí wọn ò lára ẹ̀sẹ̀ kan tó lè sẹ́kìrì ìrọ́ náà ní ti ń pa ọgbẹ́ ní fọ́ gbà fáwọn ọlọ́ àwọn kẹ́ nínú oṣù ìrọ́ ni ara ọ̀kan ọkọ̀ bẹ́ẹ̀ fọ́tọ́ ń dé lóṣù ní ẹ̀dọ́ ni ọlọ́run ni wọ́n ti kí ni ni mo lẹ́yìn fóònù oṣù sọ ọlọ́run ti kọ̀sẹ́ tó lè mú wọn jáde kúrò nù náà àwòyẹ fàlẹ́hùn ìndọ̀lá àbí tó lè sì pé ọ̀sẹ̀ bọ́ pé ọlọ́run bí àjẹ́ kẹmà yusfa ní àkáàbìlì kàbáyé mo jẹ́ pé àwọn ọ̀tá ní àwọn ẹlẹ́sẹ̀ láńlá gbà kọ́ àwọn ó sí pẹ̀lú wọn ò ní gbére sínú kíni sínú náà ṣùgbọ́n orí wọn ní bẹ́ẹ̀ bí kakọ́ wọlé ká tó wà lẹ́sẹ̀ náà ẹni tó bá kọ́ bá ń fèsì lẹ́nu wa tá bẹ́ẹ̀ bí náà so sọ ọgbà kan fẹ́ kọ́ wọlé kó tó wà lẹ́sẹ̀ náà ẹni tí mo ti ẹni tó náà jalè ẹni tí ń gbowó èlé ṣé ọ̀fẹ́ kí tí ọkọ̀ bá bára wọn káyé ọkọ̀ bá ní náà àbẹ́ àwọn wí ọkọ̀ bá jẹ́ fún ọ kótó àkọ́kọ́ díà káàkọ́ wà ọtí náà kí ló tààrí lágbájá kí ló tààrí lágbájá náà wọ́n tẹ̀wọ́n gbọ́ tí ọmọ ọjọ́rú rá ní ohun mọ̀ tó ń lágbájá wọ́n mọ̀ pé ẹkún wa lómi ẹkún wa ní kí ní sẹ́kọ́ èèwọ̀ ni síbẹ̀ láfẹ́ ni tààtún bá ń bi owó èlé tààtún bá ń bi olè jíjà àtún bá ń bi sìnà àtún bá ń bi ọtí àwọn kan ń gbé ẹran wọ́n ń gbé mọ̀lú wọ́n ti dáwọn èèyàn pé tọ́wá tọ́wá ti gbé mọ̀lú pé ẹ pé àwọn alágbájá àti síbẹ̀ kọ́ ló ń tàn bẹ́yìí ipe ó pé ààrí kìí kí àwa àwọn òkè ń bẹ àwọn ọlọ́pàá gẹ́mọ̀ wọn wọ́n pọ́pùlà pé kìí kí àwọn alágbájá bàjáàjì ó láwọn eré àńgbà kan tó bá gbé e, tábàlọ̀ bá àwọn èèyàn kan tó tọ̀ wọ́n wé kí wọ́n lè pé ẹni sùúrù díẹ̀ kódà wọ́n tọ́ fẹ́lẹ́ mi pé tọ́ba jẹ́ kọ́ tọ́ba mọ́ àwọn tó ń mọ̀ ń pa rẹ̀ pé tó wọ́n pé tọ́ba ti dé táwọn gbogbo àwọn akéwì wọn kó kalẹ̀ nù èyí tọ́ba máa ti jẹ́ tiẹ̀ kẹlọ̀ kí kọ́kọ́rọ́ bọ̀ ọmọ o mọ́ béèrè kó náà fún ma dín rẹ̀ débi o tọ́ba tó fẹ́ jìyà o ṣé tiẹ̀ sáni wọ́n gbé lọ́ni o pé àwọn akéwì wọn tó kalẹ̀ tọ́ba máa ti jẹ́ tiẹ̀ ẹja ilé àwọn ọ̀kẹ́ ni wọ́n ń lò tí wọ́n fi ń túmọ̀ àti ìfọ́n bá gbé tí wọ́n fi pa á ní ayédá táwọn lè tó lè ní nínú àwọn táwọn náà ti rẹ́dí kí báyá káwọn ọkọ̀ wọlé fún tó wà jẹ́ nìyẹn wà torí pé ní ti àwọn tọ́lọ́ wọn tàbí ìdí fún máa yàjá ẹ̀yà fún máa nà sákàlì máa yàjá ọlọ́run òfẹ́ nìkẹ́ni ó tó ọ̀fẹ́ tí máa ti ń ṣiṣẹ́ yẹn tí mọ́mọ́ ti ń ṣe ọ̀rẹ́dí àti wọlé fún tó wà jẹ́ nìyẹn sì nẹ́nẹ̀ nǹkan òun náà ti tọ́ ọ àyàn kí wọ́n fi ń sáyọ̀ àbówó èlé tá a bá ní káká ògbó tí ń jólówó láwùjọ wa àwọn tí wọ́n fírì tí wọ́n ọlọ́njá rí torí kí wọ́n lọ ń gbé káwọn mọ́lé ni ẹjẹ́ wọn bá kìtàn gbé wáyẹn àmáńtò olówó èlé yẹn àwọn ni wọ́n rẹ́rùn ni wọ́n ń tajù tàbí bàbá kẹ́kẹ́ wá ọ̀kẹ́kọ́ wá ń gbà kan ó ní àwọn ará àdúgbò ń kó wá ní ọmọ yáwó tó nǹkan lè kó lù kéde gẹ́gẹ́ tọ́lọ̀pọ̀ àti èyí tó lóore rọ́pò sí ayé rẹ̀ kọ̀m̀pléènì wọn gbà yín kí wọ́n ní àwọn èèyàn ọmọ yáwó tó gbọ́n báńkì kí mọ́ yá ìlú dáadáa ló ń wà ọjà òbí táyé gé àwọn ọkọ̀ owó orí ibú owó ti bínú wọn lọ́rùn ìjìnlẹ̀ síkẹ̀ bí إن الله تعالى طيب لا يقبل إلا طيبا ọba tó mọ́rọ̀ lọ́pọ̀ nígbà nǹkan lọ́wọ́ àtúntọ́bá ti kí ni àtúntọ́bá mọ́ so látàrí báyìí ọlọ́ni máa lè zọ́ọ̀lì mí nàmì àmzọ́rì àwọn ọgbọ̀ọ̀lì mí ìbẹ̀yàn alùsùrì kí ni kódà bákan náà ni pé min hàrí mi wọn ọ̀lọ́rí ayò ọ̀rẹ́ pé à tight friend mi torí pé ọlọ́sùn bí o tó bá ti jọ yẹn yọ́ mọ̀ yẹ̀ fẹ́ rúrù márìnì min àhíyì وأمه وهبيه وصاحبته وبنيه لكل امرئ منه يومئذ شان يغنيه وجوه يومئذ مصبرة ضائكة مستبصرة ووجوه يومئذ عليها غبر ترعقها قطر أولئك هم الكفرة الفجر الله أعوى يجوه مكفر اسمه الله سبحانه ẹ̀ sáàni ọmọ tó mú eré ọlọ́pàá ti sàgbákò bàbá lórí tó yàwó rẹ̀ yìí olówó èlé àwọn olówó èlé láyé ọmọ rẹ̀ wà ní ṣe èrè tàbí olówó èlé láyé gẹ́gẹ́ òdò tí ò ní bẹ̀rẹ̀ kọ́mọ́ kò jùlù kábàjọ pé àlùkìyàmà tí ó rẹ̀ kówó tó ti kíni tí ó tó gẹ́ sò látàrí bẹ́ẹ̀ ọlọ́ni wọn ò ní alárẹ̀ ti kan wà láṣẹ bí oyún tọ́hùn kódà kò sí olùsìpẹ̀kẹ́ká pa gbọ́rọ̀ sílẹ̀ pé ẹ̀ tọ́mọ́tìlábáyá bá ti wí àwòjú rẹ̀ ẹnì kẹtọ́ jẹ́ olùsìnkú ọjọ́ náà níbi ìsọ̀lá ìwọ̀sọ́lá ọlọ́run sì múlẹ̀ kéjì pé ọlọ́run yóò bá jagun àníbi yóò bá jagun ogun ẹni tó bá ti jẹ́ bẹ́ẹ̀ kì í sogun táwọn ìdúró lógun ẹni tí wọ́n ti ṣe é kú ṣùgbọ́n tó bá jẹ́ pé mádùnà ṣe é kù ni tọ́lọ̀ bá ti kọ̀ǹsídà rẹ̀ kánẹ́bí yóò sì pẹ̀rẹ̀ ọlọ́run yóò ṣe kíni yóò sì pẹ̀rẹ̀ ṣùgbọ́n ìsìpẹ́ rẹ̀ lè jẹ́ pé ìsìpẹ́ kò ní sínú náà ìsìpẹ́ kọ́kọ́ mọ́kọ́kọ́ wọlé kó tó wà jẹ́ náà ó lè mọ́ sínú àwọn eléyìí tọ́bá ti wọ́lọ́ ó lè bẹ́ẹ̀ náà ti gbà yọ́ là kó mẹ́ èèyàn bá wá jẹ́ pé owó òlú ló ń kó ọwà níjọba tó èèyàn lè fìjọba kọ́mọ́ jalè o lè náà ní ọ́ iná tọ́fẹ́ wọ mẹ́kó tó wọ àlìjẹ́nà ní ọ́ wọ́n náà jẹ́ tíjà ni ẹ̀yàn jẹ́ òṣìṣẹ́ ìjọba ni wọ́n náà jẹ́ mẹkáníìkì ni ọjẹ́ bíríkìlẹ́yà ni ọjẹ́ kápẹ́ńtà ni n yóò tó lè jẹ́ tọ́ba ti fọ́ọ̀lù sọ́kẹ́ náà rẹ̀ fẹ́yẹ sọ rẹ́dì láti wọ mẹ́kó tó wà àlìjẹ́nà lẹ́yìn bẹ́ẹ̀ wọ́n almushrik la tuqbalu fi ìṣàfáà ọlọ́run nígbà tó kankan ọmọ wa òun náà fún nínú wọn wà ọ̀bí ìzá lè máa wà àyè burúkú ni o ilé ayé gẹ fúnra rẹ̀ egbò òun ló múlá àmọ́ wá dẹ́kun kìyà lé ta ló tó bẹ̀ kókó nínú nínú fẹ́ mọ sùn láyé ó mọ̀ pé bí ìzá lè máa wà tó bá nílé ti prógráàmù rẹ̀ ọmọ lónìí yọmọ lọ ní ọlọ́mọdé ọbẹ̀ ń wa yọmọ lọ náà ni o tọba ti jẹ́ pé nẹ́bà ní nẹ́yà yọmọ tẹ sukùl múdìrì yẹ sukùl múdìrì ní ilẹ̀ jahannama wúrìdẹ̀ àbí wúrìdẹ̀ ń tún ọmọ àbí ẹ̀hẹ́n sọlọ́dà yìí báyìí lẹ́tà láwọn máa wà gbéra ha abẹ́dẹ̀ lè ààbẹ́ òsibí jọ́ta ibi tó ju bẹ̀ lọ inú náà tọba jọ́sẹ̀ bọ̀ láti ní ẹni tí ń sẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run mùsùlùmí sílẹ̀ láwọn adákẹ́ wàgbẹ́gbùn ara hátọ̀rọ̀hù wà á di àtúbàtòrò ewu tí mẹ́bí ẹbọ ni ó tààfi dákẹ́ sọ́wọ́ akọ́ fún yẹn tajà húlàrù kéèyàn ọlá yóò kò fún kọ́mọ́ mọ́ ọkùn kí ń jẹ́bọ kọ́mọ́ dàmù tí ó wá sórí ibú jẹ́jẹ́ ló fi jẹ́ pé tó wọn ọba mọ̀ àwọn ọmọ àlàyé ọba àti kíni ọba lè

ẹ̀ẹ́dù ti ṣe àìmọ̀ fún abájọ pé ọlọ́run ti gbálùkọ́ á nìkalẹ̀ àwọn èèyàn ń kà wọ́n ń ká aládùúgbò rẹ̀ wọ́n ń ṣe wá àti mi ń ba lọ tí so dẹ́mu ṣé ká mọ́ fún àwọn yẹn lára wọ́n ṣe máa sọ fún wa pé òtúrúkù náà sà ẹ̀fà

òtòsí mẹ́fà ọ̀rẹ́ méje mẹ́fà ọ̀rẹ́ bá tó bá ti ṣe nǹkan méje lọ́mọ ọdún ó tún ọ̀pẹ́ oníṣọ́bọ̀ fi kọ̀ nǹkan ọwá ní ọ̀nà ìsìnlá òun tí ń kọ̀ súnmù owó rẹ̀ ẹ̀fẹ́sìtì ọ̀nà tó náwó sí àwọn náà wá fẹ́ kájọ ọjọ́ pé kọ́nà kó sọ àwọn olórí rẹ̀ ẹ̀yin náà mọ́jọ lórí ìlú láàfin ní fi kó wálẹ̀ bákan wọn ọba ìdùnnà àbẹ̀rẹ̀ àwọn tí wọ́n ń sin àwọn sàárè tí wọ́n fi aṣọ àwọn fatọ àrẹ tí wọ́n fi táìsì àwọn àwọn bàbá wọn kúnlẹ̀ man inda wo ridda ìtùnú kú pé ẹgbẹ́ àwọn èèyàn lè ẹ̀bá wọn wùdà wọn títí wùdà bá sọ fún wọn tí òun ni wọ́n ṣe mùsùlùmí ma dáma annahu yadda'i al-islam ẹ̀yìn pàtó ni mùsùlùmí làwọn já fi wọ́n lẹ̀ rọ̀ á sọ fún wọn pé a ṣe mùsùlùmí dáadáa ni ìsìláàmù yìí tẹ̀sí mùsùlùmí ìsìláàmù òkè àmọ́ ṣe orò ìrọ̀ wọn bá ti gba ìsìláàmù àyíkọ́ ṣe orò ṣùgbọ́n kẹ́nẹ̀ ẹ máa sọ fún wọn pé ọ̀wọ́ jẹ́ mọ̀láhìdà àwọn tọ́jà wọn free thinker àwọn atheist ní ẹmọ lọ́ba sọ̀rọ̀ àwọn ọ̀fẹ́ àwọn táyà rò káàdùn ń bẹ̀ yìí náà sí mùsùlùmí ni wọ́n ẹjẹ́ á mọ burúkú àwọn tí èsè mùsùlùmí a kàn pọ̀ nípọ̀ a pọ̀ nípọ̀ ìgbàgbọ́ òdodo sọ́lọ̀ tó dá wa ẹjẹ́ á jọ pọ̀ nípọ̀ ìgbàgbọ́ ọmọ jẹ́ pé quantity lásán tí ò ní tí ò sí quality mẹ́rin wa á mọ̀ fi àwọn ẹlẹ́bọ á ti mọ̀ fún àwọn táyà jọ ń lé náà pé ẹ̀mọ́ kò jáde ẹ̀tùmọ́ bẹ̀rù ilé bí aláìsí kiri bí aláìsí àwọn ọ̀pọ̀ mọ́ pé àwọn tẹ́rí ewu tí ń bẹ lórí wọn ó ju tàwọn tí òṣẹ̀ tí wọ láàmù lọ kí ló dábọ̀ sọ́bẹ̀ ni pé aya Qur'an lórí inna al-munafiqina fi darkil asfali minan nar iná ẹ ti wọn ìyá wọn nù ná ìgbájú wọn bí ní oṣù ní sọ́mùrì òun náà ni pé a ti mọ̀ pé ẹni tó bá ti ń ṣe ọkọ̀ lọ́nà pé wọ́n mọ̀ jẹ́ yọ́ mọ̀ jẹ́ mushrik ẹni máa ń ṣe àwọn ẹbọ láńlá àwọn ẹ̀ṣẹ̀ láńlá wọ́n mọ̀ jẹ́ kí ni fásik ọ̀kẹ́ náà wà fáwọn akọ́lẹ̀ jáfà àdúgbà ọ̀rọ̀ kí wọ́n á ti sọ múrí yìí nǹkan ìkó wa tàbá ní ṣírkù على الفروق أفوى زيد بن محمد بن هادي المدخلي واني والفسق فسقان فسق أكبر واني والفسق فسقان ففسق أكبر أصحابه ذنوبه لا تغفر والفسق إذا كوكيد ó túnmọ̀ pé ẹ̀tọ́ bá ti jẹ́ múṣírí bòkí náà lòun náà tó jẹ́ kí àlọ́ náà mọ́ jẹ́ ẹni tí ń ṣẹbọ mùsùlùmù ni ń jẹ́ múṣírí mùsùlùm vatic mo rò pé yé wa ìrìn alákọ̀ọ́kọ́ ni wọ́n fi ní wọ́n fíṣkù fíṣkọ́ọ̀lì fàfíṣkù ní akùbàrù wọ́n ní ìjẹ́kò kí méjì lòun náà tó sí wọ́n ní eléyàwó àwọn tó bá ti pọ́ọ̀lù sírú eléyẹn wọ́n jẹ́ mú sírìkù ni wọ́n àtàràrù òdùnúgbò látúkú fárú ẹ̀fẹ́ rú àwọn yẹn ọlọ́run ní sàkóyí rẹ̀ ní pé inna Allah ala yaghfiru an وعمر للرب خالق البشر àwọn ìpele ẹlẹ́ẹ̀kejì náà àwọn kòkí àwọn náà ni dúnàwò fíṣkùn àwọn náà àwọn tó jẹ́ pé kòkí tí wọ́n second class kòkí àwọn ètò kòkí ẹlẹ́bọ olùgbòrò pẹ̀lú ọlọ́run ṣùgbọ́n kòkí olùsìnà kòkí ọlọ́tí kòkí olè kòkí olówó èlé so àwọn ọ̀dà kòkí ó jẹ́ ìlú àwọn òsì ni wọ́n fi ní wọ́n sí skul wọ́n dúró náà òun lẹ́yìn ìfẹ́ class pòkì tó jẹ́ mùsírìkù yẹn o a ní ìtọ́ wà ní ọ́ndà rẹ̀ tó jẹ́ grade two zawúrù àwọn tó jẹ́ pòkì yẹn àwọn onírú pòkì yẹn yálà ọjọ́ lọ́tí tó kú sórí ọtí tí òtún wá kọ́ pàájì ọjọ́ ń sìn náà ọjọ́ lọ́wọ́ èlé ọjọ́ gbogbo àwọn ọ̀wà tá wọ́n ní fi hátọ̀ sàwúrù fi hátọ̀ àwọn ẹwà nù dénjà o wọ́n wà ní ewu o ṣùgbọ́n wà múrùn lè rọ́bì ọ̀ní kílbáṣẹ́ ọ̀rẹ́ wọn bí ọ̀rọ̀ wọn ti já sílá kìáma ọwọ́ àlọ́dọ̀ ọlọ́run ọba sọ́dá gbogbo ẹ̀dá wọ̀yẹ́ kúrò máa dùn nà záàdíká ìbọn wà ní ìyàṣá tó bá wọ́n lọ́wọ́ ọba yẹ́rẹ̀ àb yóò sì kẹ́ wọn pé ọmọdé láyé lóòótọ́ ṣùgbọ́n wù mí pé kọ́mọ ọ̀wọ́ wọlé kó tó wà lẹ́sẹ̀ náà ṣùgbọ́n kọ̀sẹ̀ ń tọ́mọ̀ gbogbo ọlọ́tí wò lọ́mọ̀ ọkọ̀ fún wa o lè wo lọ́mọ̀ bẹ́ẹ̀ kí ìwọ̀n ajalè lọ o sì náà lọ́mọ̀ bẹ́ẹ̀ olówó ilé lọ́mọ̀ bẹ́ẹ̀ ó lè jẹ́ ọ̀tọ́ pé twenty thousand tó gbà níbi lápòrì náà ó lè jẹ́ náà lọ́kọ̀ọ́ fún wọlé kó tó wà lẹ́sẹ̀ náà tó kọ̀ ọkọ̀ wọ̀nẹ́ 20,000 lórí 20,000 ẹ̀kẹ̀ ìyáwó láyé ní àwọn tó wọ̀n ọ̀sẹ́ wọ́n tí wọ́n mọ́tọ́lẹ́sì wọ́n kọ́ tí wọ́n mọ́tọ́lẹ́sì so àwọn wa tó káwọn ìyàwó wọ́n lọ ń gbà ọkọ̀ ẹ̀yìn ọkùnrin náà sójú sí wa wàláì obìnrin ní jíyà ọwá ń wo ti tinú ìyà kékeré kọ́tọ́ lálá àwọn ogun rẹ̀ débi iná ọlọ́run wà ní ìgbó gbogbo ọkùnrin tí ọwà rẹ̀ fún síbù tọ́pẹ́ àti jẹun àmójútó àwọn obìnrin ni wọ́n fi lọ́nà sí kúrúkẹ̀ nígbó kíni ọmọ ọta fọ́ òkè sáwọn orí kẹta lọ́dún ní ìlú ọkọ̀rùn bọ́ lápò yẹn ìgbó ibi tó bá ti rówó ọlọ́mọ ìlú òṣèlú kí ló wá fẹ́ sí tọ́pù lọ́dún ní ọ̀bá ní ò ọwọ́ sí ọwọ́ gbé ní ọ̀gbà pé ò ní ìwọ̀nba tó ní ọ̀tẹ́lọ́ tó ní oúnjẹ òun fẹ́ yà ọ́lá lìkì àmà nìyí ọ̀fẹ́ jẹ́ ìyàwó rẹ̀ ọ̀fẹ́ jẹ́ ìyàlẹ́ àti jẹ́mẹ̀ ṣùgbọ́n káwọ̀ orí pàṣẹ kíni aṣojúṣe tiwa tí ò ní jẹ́ kọ́wà láti wọ́n lọ́nú kíni lọ́nú ẹ̀ṣẹ̀ tó lè mú ni wọn ní kó tó wà lìjẹ́nà pàṣẹ méjì káwọ̀ ìyàwó alẹ́ fún ìmọ̀lẹ́ fáwọn olóòtú sí ní ọkọ tí wọ́n làun tí ọkọ rẹ̀ ọ̀kábọ̀ kò sí rú bẹ́ẹ̀ wọ́n wá ní fàyín yẹ́sà yẹ́rà àmì tọ́lọ́wọ́ lọ́run yóò ti kẹ́ lómi pé òun sàforíjì fún tó bá jẹ́ tó wà ní kejì tó wà ní sí skul ẹlẹ́ẹ̀kejì tó yàtọ̀ sí ẹbọ bàbá ẹ̀ka fọ́dùlù ọlá rẹ̀ ni o ṣùgbọ́n tẹ̀lé gbogbo tọ́lọ́wọ́ sọ̀rọ̀ fọ́dùlù náà yàtọ̀ sáwọn olùtọ́ gé ní pé àwọn eléyò wọ́n rí àánú ọlọ́run ó ní wàlá yàtọ̀tù bí rahamati yìí má yàtá òótọ́ mẹ́rin òun náà yàtọ̀tù bí rahamati yìí má yàtá ọ̀yẹ́ kíkúrú má dùn náà sáré lè má yàtá ó tó kí àforíjì yẹn fọ́dùlù ọlọ́run pé ẹ̀ńtọ́ bá wù ní ọ̀sà lẹ́sà nínú àwọn ọ̀dà rẹ̀ pé yín ṣàkójì fún ọ wọn ẹ̀ńtọ́ lọ́n bá wá kẹ́ wọn nírú ẹnìyàn o ọ̀sọ̀ ọ̀la fún ni o èdè kò gbójú lè kankan o ipò kẹ́kọ̀ọ́ ló ní o kí àwa kọjá ẹni tí ọ̀sẹ̀ lọ́hùn tó di kọ́ o ọlọ́run kẹ́ fún lọ́la rẹ̀ pẹ̀lú rẹ̀ ni o wọ́n ìlú adìm tọ́lọ̀ bá ti lówó ọkọ̀ jíyà falẹ̀ àbẹ́ọ̀bù adìm wàlá yẹ́sìlì mọ̀rọ̀ bùkà ahàdẹ̀ ọlọ́run ní sábò sí fẹ́nikẹ́ni wà máa rọ̀ bùkà gbẹ̀gbọ̀n lẹ́ẹ̀mí nílẹ̀ àbí ọlọ́run ní sábò sí fẹ́nikẹ́ni tọ́lọ̀ ọ̀bá ní sábò sí fúnra pípa náà sábò sí fẹ́mi ara wa so níbi tí a dúró sí ni pẹ̀lú òkú ọlọ́run ọba ọlọ́run kọ́ sọ ẹ̀mí wa ní ọjọ́ mẹ́jọ a bọ̀ sí àwọn bí ẹ̀ka ti mẹ́nuba táàfà mú wa tàbí lè bọ́ síbi ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà wákìlú alìsílám ó wù wá tẹ́lẹ̀ ká parí ilé iná ẹni nínú àwọn àpẹẹrẹ tó ń wá wọ́n bí àkókò wá fẹ́rí sùhánì kàlọ́wọ́n hàmì kẹsọ́rọ̀ wá ilẹ̀ ilẹ̀ àlì àtẹ́kọ̀ọ́ wà tó lè tábàáyé bèrè kan àbí méjì kí á wọn lọ Náà. wọ́n ní ẹni tó jẹ́ dráìfà jákọ́nà òfin ni pé ẹ̀rọ mẹ́rin ní ẹ̀yìn méjì níwájú so ẹ̀lẹ́mí tó lè kàfi fún sábọ́ tó lè tó méje kó àjọpọ̀ ẹ̀ ká fi omi ti dábà ẹ̀jẹ̀ ńlá tẹ̀bọ́ sábọ́ ní ojú wo pé owó lọ jẹ́ wà bí wọ́n ní ọwọ́ lè jẹ́ tiwájú yẹn wà lè jẹ́ obìnrin tí wọ́n jọ mọ fi ara ra wọn tẹ́kọ̀ nígbà tó bá kọ́ látẹ̀ náà sọ ní pẹ̀lú lábẹ́ rẹ̀ bíi dábò ẹ̀wọ́n bí náà pè ń gba sí o tó wà èyí náà fẹ́ kó làwọn ọ̀pọ̀lọpọ̀ kódà tí dẹ́rẹ́bà bàbá ti jẹ́ pé obìnrin lójú kó lẹ́bẹ̀rẹ̀ rẹ̀ gẹ́ nígbà tó bá náà fẹ́ fẹ́yìn sí gan o ti níbi tí ó fẹ́yìn tì àbí wọ́n á rí sí kọ̀tako sẹ̀ríà eléyìí ò sí pàmì náà ti tako sẹ̀ríà àníbi sọ fún wa pé ojú àwọn ọwọ́ àwọn ọ̀sẹ̀ sìnà tí ọ̀rọ̀ sí ẹ̀sẹ̀ tiẹ̀ lọ́dí lára obìnrin lóbìn àbí ṣùgbọ́n èyí tó wá ti kọ̀wá parí rẹ̀ yọ fáyìn sí pátápátá ní abẹ́ so kódà wọ́n ní kí wọ́n mú irin kó wọn fi gúnyàn lórí bí gíláàpù tíṣù àbí pọ́ǹtì kó fi gúnyàn lórí ọlọ́lá fún yẹn tuntun kọ̀ọ̀kan ọba obìnrin olóbìnrin lọ́wọ́ lọ tẹ́wọ̀n pé ọwọ́ tẹ̀wọ̀n pé ọwọ́ tó ṣe wọ́n lọ́jí pàájì káàdẹ̀ sí ara ìtẹ́ túnmọ̀ pé tọ́ rí àmàkì sí tíṣù tó inú ẹsẹ̀ tó lágbára lòun náà ló fi jẹ pé dábàá tó bá a rí i pé àwa ń dáṣẹ́ tiwa tó yàtọ̀ àníjọ́ jẹ pé lọ́dọ̀ tiwa báyìí ara wa báyìí obìnrin ọmọ wà ní ẹ̀gbẹ́ wa pé ọkùnrin tó di kódà a lè mọ àrẹ́ǹjì débi pé àwọn èrò wa mọ irú sí mi mi sí pàdédé gáràjì kó láì sí sọ̀rọ̀ àyè kan tó kù obìnrin ní bẹ́ẹ̀ fúnra wọn ọlọ́pọ̀ nínú sọ pé ẹ̀dàkùn ìyá kìíní sísá ẹ̀dàkùn ìyẹn gbọ́ sẹ́yìn lọ́dọ̀ kìíní kan ẹ̀jẹ̀ kọkùnrin wọn gbọ́ síbi torí pa àfa ò ní jókòó lẹ́gbẹ̀ẹ́ ìdí ìsọ̀rọ̀ tí wọ́n ti ń rí àrẹ́ǹjì wọn. ìbálòpọ̀ ìrísí rí kíni ìṣẹ́lú lọ́jọ́ so tí wọ́n bá ní ọ̀tún ọ̀bá ti bẹ́ẹ̀ ní sọ fún ọ pé ẹ̀dàkùn ṣé àlè àrẹ́ǹjì ká tá a bá jẹ́ lọ́kọ̀ tọmọ ọ̀fẹ́ ààrẹ mọ̀ pé ìyá alábẹ́rẹ́ láti ẹjọ́ kó dà ikú àdílì náà fi jẹ ó léwu kọjá pé obìnrin ní jókòó ní ẹgbẹ́ dráìbà gbajúgbajú torí pé wàhálà kan bá tẹ̀lé ó lè di ṣáàrì mọ̀ àbẹ́ ẹ̀kọ́ ni so ní pé káfẹ́ kọ sí àwọn tí ó mọ̀ fi hàn fi agbọ̀dọ̀ islamice gbogbo ṣẹ́ iṣẹ́ tá a bá ń ṣe ó jẹ́ àní pé bó ṣe change iṣẹ́ wa ni tí ó ẹ̀sìn mu ìfẹ́ wa ọmọ rẹ̀ kéńjì àwa pé ká mọ àti ohun tí ọ̀tọ́ sí mùsùlùmí ìfẹ́ wa láti kéńjì tá a lẹ̀ fún islam tó fi kọ̀ǹfọ́ọ̀mù pẹ̀lú òfin ẹ̀sìn bẹ́ẹ̀ ni ẹ̀sìn jẹ́ ni mo kò ti kílà rí àná wà á tún wà ní sáà fún mi náà wà á yóò sọ̀rọ̀ wọ́n tó ra kí ọmọ lọ sí mọ́ àbí ọ̀dà ọ̀dà tó ti wọ́n lè bẹ̀rẹ̀ pé bá kójọ kan torí pé alákọ̀ọ́kọ́ mbẹ̀ ni pé àwọn ntọ́tako ìlànà súnà ọwà mbẹ̀ irú ọ̀rọ̀ tẹ́ mọ̀ gbọ́ mbẹ̀ àwọn tọ́tako ọ̀rọ̀ tó dọ́rọ̀ òdodo ọ̀rọ̀ ọkọ̀ mbẹ̀ tí ọ̀tako òdodo ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ mbẹ̀ ni pé ẹ ti jí mọ̀ bàtà níbẹ̀ abẹ́ ẹ̀kọ́ ni ẹ̀kọ́ ti jí mọ̀ mbẹ̀ sọ̀rọ̀ jí mọ̀ pé akójọ ayáfẹ́ kìí kí èsì pé kéka yẹ jí pé ìmọ̀ torí àwọn ìmọ̀lẹ́ gbogbo àkẹ́fẹ́ ti wá sí abẹ́lẹ̀ tí nìkan pé ẹlẹ́mí lè pín ẹ ǹjẹ́ kí wọ́n lọ kórè ìyànjọ́ ń bẹ́ẹ̀ kọ́ ohun tá a bá ń ṣe kìí ṣe pé ìsìmá àkákójọ kọ́ lọ jẹ́ èèwọ̀ ohun tí wọ́n ń ṣe níbi irú ìsìmá àtẹ́sọ yẹn láti sọ pé bọ́bá mọ ohun tí ń ṣe dáadáa oníṣe kí ni. àwọn yìí náà ti lọ rí ṣùgbọ́n tá à ń ń lè so wọ́n bí ọrọ̀ kọ̀ wọ́n ń da lọ́rọ̀ kọ̀ wọ́n àbí ọlọ́run lọ́rọ̀ kọ̀ fún ọ̀gá rẹ̀ báwo àbí sẹ́kẹ̀ náà ẹgbọ́ ní ya, ọlọ́run lọ́rọ̀ kọ̀ fún ọ̀gá rẹ̀ kọ̀ tó wọ́n gbọ́dọ̀ ìdí gbọ́dọ̀ nẹ́bì lọ so fárífáfà àtàwọn tó jẹmọ́ bẹ́ẹ̀ ló ibi taa a fi sọ bẹ́ẹ̀ nìyẹn tó di tí ọba tó wáyé lẹ́yìn ibẹ̀ tó bá kéńjì àwọn nǹkan yẹn kódà a ti lọ báwọn tó jẹ́ bí àwọn ọ̀gá kọ̀ọ̀kan jọ sọ̀rọ̀ pé ka ìdí kọ́lá ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ sí mi gangan kọ́lá tí mo ní ń kọ̀ rẹ̀ nǹkan yẹn ìmìnira ẹ̀ka nu kí alóòtọ̀ ṣùgbọ́n tó súnmọ̀ ní ìgbọ́tọ̀ bá ti rí nǹkan tó jẹ́ pé irọ́ ni tó tí wọ́n ti wọ́pọ̀ dúró tí wọ́n kọ́ sínú kí àìsàn ọ̀nà tó bá sọ tó bá ti padà mọ̀ kọ́lá ìmìnira wọ́n kí mo sọ̀rọ̀ yẹn ní ọdún mọ̀tọ́ bẹ̀rẹ̀ nígbà pẹ̀lú bíá ó ní òun mọ́ tẹ̀lé àwọn ọ̀sẹ̀ big brother jáde bóyá sẹ́ big brother gẹ́ni àwọn mọ́ aṣọ àwọn ọ̀sẹ̀ kan òun wá gbọ́ tí ìmìnira mẹ́nu bà irú ó nígbà táwọn sọ̀rọ̀ lọ kò jẹ́ kó lọ kọ́ sínú ìwé àbọ̀ ọmọ jẹ́ ìkéde gbogbo táwọn sọ̀rọ̀ pé àtẹ̀ ń kọ́ ó ní mo ní sọ̀rọ̀ nípa nípa protest ọlọ́run lẹ́fẹ́ àti máwọn àyà wa máwọn àdísì wa àwọn ní kódà kí wọ́n kẹsẹ̀lẹ̀ tí a nílò lọ sójú ogun ọwọ́ fẹ́ pa kìbìrì kẹ kódà èèyàn ní ti bá wọn sọ ó ní pé tó bí aliwa fẹ́ pa bó ti fẹ́ pa e na ẹni wá bìí wípé kí n dákun àwọn wọn lò wọn pé gbọ́ wọn lò sí kékeré tọ́lá lábẹ́ máa ní ka anyị tí àwọn kàá tí a bá ṣùgbọ́n ní ìṣiṣẹ́ lórí rẹ̀ alihamudulilayi gba àwọn ṣiṣẹ́ lórí rẹ̀ ní àdísì jẹ nẹ́tùwọ́ máa tún sí kíni ìbẹ̀ẹ́nu rẹ̀ nínú àwọn àbáwọ̀ lọ́sáájú wọ́n pa àdísì kan sọ ipa ọ̀rà rí pẹ́tọ̀ ìbù wọ́n pẹ́lú ìbù ọjà kẹ́kẹ́ fún náà láti irú ẹni tó ní pé ń tó mú tó dáadáa kó tó nǹkan kò sínú tí ó tún Tẹ̀wọ́n ẹ̀mọ̀ tí wọ́n bẹ́ ilẹ̀ ìdíbọ̀ yìí, ó jẹ́ tó náà ẹ̀rọ ẹ̀gbọ́n lóòtọ́ àríwẹ̀ kan ní ẹ̀rí méjì sáńgbẹ́, ẹ ti gbọ́ orí bẹ́ẹ̀ o. Àwọn ìpọ̀ bá wọn ní ẹ̀tọ́ mọ́ sáwọn àkójọ ni pé àwọn ọlọ́tẹ̀ ń pàyà àwọn ọlọ́tẹ̀ ń pàyà ẹ̀rí tí ò kí àyè ẹ̀yọ ọ̀rọ̀ ikú mbẹ́ ẹ̀yọ ilé ikú mbẹ́ sókèrè kẹwàá àwọn oníkun ọ̀gbọ́n wọn ni àwọn ẹ̀dá náà ló ṣe kí ni wọ́n gbé kalẹ̀ ẹjọ́ bá ti ṣe jẹ yóò dé pati. Ìjáàmù kó wọ́n táwọn òṣèlú pati láti mẹ́sìn wa bẹ́ẹ̀ nínú kìtàbí wọ́tún náà táwọn á tó sẹ́ èmi lè lọ kí n gbọ́ kí n mọ̀ pẹ́rọ lélẹ́yìn ìwọ́n lè lọ tí wọ́n mọ bó ṣe yẹ̀ wò tó fi mọ̀ pẹ́rọ lélẹ́yìn kí n ní kẹ lélẹ́yìn èmi tí mo bá lọ lẹ́ẹ̀kẹ́ tán bá lè fi kẹsì lára wọn ló fi jọ káàbọ̀ tó fáwọn yẹn pé mọ wulẹ̀ sí kí ni mọ wulẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́kọ́ fẹ́ sí pẹ̀lú rọ́lẹ́ lọ rẹpẹtẹ kó tó mọ̀ pẹ́rọ ìdí nìyẹn now number three wàlúù sàlámù ọ̀bàdàn. ẹlẹ́ ọ náà. náà. náà wọ́n ní àwọn gbọ́dọ̀ ń kígbe olè olè ládùúgbò kan so ìgbà tí wọ́n rà ní fọ́ọ̀mù lólè náà ọba di ẹlẹ́ àtọ́gbòjú sọ́díẹ́ so olè kan tọ́jẹ́ ẹlẹ́à torí ara táà sọ lẹ́nu ìyẹ́dá wọ̀pẹ́ kò túmọ̀ pé n tó ṣe nì kò túmọ̀ kọ́kọ́ lẹ́mọ̀ ẹ̀há torí pé ìyẹn lè wọ aṣọ ordinary aṣọ náà lóde tí ó tí ó fi jalè sáwà sọ pẹ́tọ̀ gbàtẹ́nìkẹ́ fi lè wọ́ sọ́jà lè yọ gbogbo òní wọ́ sọ máàmù ìwọ̀n òní sáàtọ̀ pé ọkọ̀ ní ọkọ̀ mọ̀jẹ́ ìsìn báwọn tó lè mọ̀ rò pé ìbáwọn ilé àgbẹ̀ ń fa fẹ́ lé àjà aṣọ́jú ìlàfẹ́ àná wọn fi ṣe kí ni o lè kẹ́ lọ́wọ́ sọ ìsìn lóde ó túnmọ̀ pé ẹlẹ́àá Patrick inú wà ìtàgọ́dẹ̀ ló dé ṣẹ́fẹ́ tọ́lá wọ́n lọ́wọ́ yóò tàbí oríṣìí tọ́lá jù wú olùmọ́lá wọ́n tọ́lá wọ́n tẹ̀ ti tẹ́ẹ̀ni tó jẹ́ nì aláwọ̀kọ́bẹ̀ wọ́n á ní àwọn tí wọ́n mú olè náà lọ́pẹ́ àtijú rẹ̀ àtijú rẹ̀ sẹ́mọ̀ pé ńgbà ní ìwọ́n tọba jẹ́ sí máa ń tẹ̀sù tọba lọ sù wà wùgbé ń gbọ́dọ̀ fọ́ra bí mo ti wà yìí sí ìbáwọn fẹ́fẹ́ àwọn kẹ́nìtì tọ́ba ń kọ́lẹ̀ tayọ dúwà tóbi tàbí máa ń lọ àǹtí ẹwà kódà ìrùkà ìgbò lè ṣíkẹ́ tó kọ́ra ọ̀rọ̀ ọ̀rọ̀ fàánẹ̀ ilé ìkóbi ṣe èwọ̀ ní kíkóbi rí ṣùgbọ́n ìkò tó ti gbí ọtí ti fẹ́ màlẹ́kà bí pé tọ́bákàtí ọmọ ẹgbẹ́ àgbẹ́ ìyàwó o ọ̀nà ilé rẹ̀ ní kọmùlá tó rẹ̀ jẹ́ pé ọ̀tọ́ bá ṣe ní ọba tó gẹn wọ́n mú ọ ní alakọ̀ọ́bá bá lọ ṣe nǹkẹ́ tí ọ̀tọ́ ìbáwí tí ó ṣe kíni wọ́n bá orí kọjá yìí sẹ́ni tó o olè tó ti báyà tó ní wọ́n dá ní tí ó tó lé wọn lọ́nà káàkiri lé nìí

béèrè fún láti fi fi orin lẹ pé lágbájá ló lè ó jẹ́ kò ní sáburú mẹ́ wọ́kẹ́ wá pé ẹgbẹ́ sí àṣọ lórí rẹ̀ ń public ẹ̀yin náà ẹlẹ́sẹ̀ lẹ́yìn náà ọmọdé tó jẹ́ torí yóò bọ́ pé yóò bá gbọ́ pé òkun òní owó ruru káṣe kí ni káwà ru ẹnìkan ti sẹ̀ pé káwọn náà ni ni pé ah, advice wọn ni pé ẹ̀sùn jẹ́ àwò nǹkan ẹ̀yìn kódà wọn tí ó bì tó jẹ́ pé tí yóò bójú lọ́jà ni àbùkù tí ó mú wá yóò tọ́lọ̀ tako òfin ọlọ́wọ̀n ọba pẹ̀lú àwọn ọ̀gẹ̀ ẹlẹ́yàwó ni ni wọ́n gbọ́ àwọn ẹlẹ́yàwó nìkan àwọn àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn òní báwọn bẹ́ẹ̀ pé kí wọ́n síjú rẹ̀ ní gbangba tó di ẹ́ wọ́n kọ́ fẹ́ síjú rẹ̀ ká lè mọ̀ pé talẹ́ńtì mẹ́mẹ́ sọ́kùnrin lọ́wọ́ ṣé mùsùlùmí ni àbí kiri ó lójú ọ̀sẹ̀lẹ̀ lẹ́nìkan lọ sí club pẹ̀lú aṣọ himar nìbàdàn nígbà kan ìgbà tí mo rí kíní mo á pè ẹ tó pòsì kíní yẹn wọn ní àwọn ṣiṣẹ́ lórí ẹ̀ láti lè wádìí pé kìí ṣe mùsùlùmí lẹ́nu tó ṣe kẹ́ láti gbà fúlàmù ló kọjá yìí. ẹ̀ka wá ní bùkátà sí pé láti mọ wú ìṣúwù sálẹ̀ nìyẹn kò ní sábúrú mẹ́tò wọ́n kẹ́lẹ́ pé káwá sí aṣọ ẹ̀há lórí rẹ̀ tó sẹ́wọ̀ tó bá ń kú olè fẹ́ tọ́wọ́ sọ́tí ọ̀já ẹ̀há àwọn tí olùlànà ẹ̀ tó ń ja sí òwò àbí wọn mọ́jú lè sí òwò ní tí ìsàfẹ́ ẹ̀há lọ́wọ́ tẹ̀wé tẹ́lẹ̀ àní ọgbà adékìní yọgbà adébẹ̀ wọn náà wọn náà wárò wọn náà tí wọn náà lọ gba súnmọ́ ọdún ogbẹ́ ọ̀hún ṣe àkílódé kódà ó ṣe ní láàánú yàtọ̀ sí olè nìkan àwọn tí a bá ń pa áfẹ́sì kódà tí jẹ́lẹ̀ ha bára yìí pọ̀ lọ́dọ̀ àwọn obìnrin bára yìí pọ̀ kódà tí ẹ̀lú kún bára nígbà bẹ̀rẹ̀ sí àwọn àdúrà kàkàkàkà tọ́ ọ̀bá lówó tó fún lọ́dọ̀ wọn bàjẹ́ wọ́n fẹ́ lè padà jáde wọn kí ọmọ àjọ tó yọ́mọ̀ tó yọ́mọ̀ tó kò ní dákẹ́ ní fi kẹsọ méjì ìwọ̀n tí ọba ti pé ara rẹ̀ àwọn ọmọ bí pé ah, ah, ah, àdúrú gbogbo so ní pé ẹjá kọjá mú obìnrin wa sọ ọdún ní bára pàápàá àwọn

ìrìn àjò ẹsẹ̀ lórí ọ̀pàṣẹ rẹ̀ sí lọ ní ọ́ òsì kìí ṣe kó báyá pé owó tó ti pa lónítọ̀ ẹmọ ná ilé ìkí fi dé ìyàwó máa bàárà pàtó bá sílé wọ́n ti ráwọn tó pé gbówó fún olóògùn tẹ́lẹ̀ ọmọ jẹ̀wà ọ̀fẹ́ ipe tẹ̀yọ́ àmì ẹ̀yọ́ rọ́lá ti nígbẹ̀ kí nípa ló ń tẹ̀lé kẹta wàdà wọ́n tẹ̀ tọ́ba lóun ṣe súnmẹ̀ tí wọ́n náà lọ rọrùn kí náà tọ́kẹ́ ń wọ́n jáyé kí ọ oúnjẹ kí ní wọ́n ní ọ̀bọ̀ ti kẹ́lẹ̀ ọ̀tọ́ ọ̀wọ́n lálùkọ̀ ní àyàwó rẹ̀ wà ń rágbó èsè mùsùlùmí dáadáa kódà ọwọ́ àti sàárà tó bá kìnnìkìnnì kan ẹ òsì wọn bá kìnnìkìnnì kan owó tó ọ̀tẹ́ tó bá sí ẹ̀ rí gbé lòdì àníbi ní sílẹ̀ kẹtọ́rọ́ kẹtọ́ ní sáwọn ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ ó lóore jù sọ nẹ́sùgbùn ẹ̀sìn lọ. mùrùkú yẹ wa ní pé wáyé àwọn oníbàwọn fẹ́ náà tó fẹ́ já sí so ìdáhùn sí ìbéèrè yìí nìyẹn Number four. Alaykum salam. Now. Now. Along. Now. Wọ́n di ara ẹ̀ ara ẹ̀kọ́ ni ara ẹ̀kọ́ ni sẹ́ni ẹ̀sìn. Now. Now. Èèyàn sì sínú. Àbí? Ah, ó ti sẹ́ni ẹ̀sìn ilẹ̀ ni. Wọ́n ní èèyàn tọ̀. Òun ta wá ti tọ̀. Àwa sínú akẹ̀gbọ́n àjùsílẹ̀ padà in fact mo tún láti ní pẹ̀lú lóòrí tẹ́fẹ́ kọ́ wọn àìsàárọ̀ ní ẹ̀ so àwa sọ́rọ̀ alámàdá lé sáfẹ́ tí ó àjẹ́wọ̀lá wá ní ìjọ kí mọ́ tọ̀ in lómi in ti sí ló òkúta àbí kí n bá se rẹ̀ ó ṣe ìsìjìmáàrù a ó ṣe ìsìnjẹ́ wọ́n láti ìsìjìmáàrù ó lómi ó sì lòkúta tó yé sọ̀rọ̀ èèyàn wá sí kí wọ́n wá rìn tó wá ti lẹ́sí bẹ̀rẹ̀ òun yẹn ti bàjẹ́ tó pé òun yẹn ò sí tẹ́lẹ̀ torí pé nínú ṣẹ́rùkù sọ láti ní àtọ̀hárọ̀ tẹ́pẹ́ nǹkan tó ń pè ní mọ́jẹ̀mú ni pé nǹkan tó ta àbárí ma yẹ záwù min ádámì yí al'adam wà láyẹ záwù min ẹ̀mìn ojú ní alòjú tàbá ti ríhun tàbá tàgírì àwò tàbá rí tàgírì tàárí àwọ ṣùgbọ́n tàgbé tàgírì lé lórí sí àwọ̀ òun ní òṣù wà láyé sọ́rọ̀ nínú òjúùdì ní àlòòjúùdì pé ọ̀sàrọ̀ lágbẹ́tọ̀ bá tí wọ́n kírùn káwàtẹ̀ pé ọ̀tẹ̀ alárùwàlá pé èèyàn lálùwàlá pẹ̀lú kọ̀díṣẹ̀ èèyàn jáde lẹ́nu lọ sí ìmọ̀ra kọ́dà yìí tọ́kọ bá ń báyìí lẹ́sẹ̀ lẹ́sà nẹ́bí ọlọ́run ọ̀sọ́lọ̀ anẹ́lúwà lórí òru wọ́n ti wọ́n ti ṣe kábàrà wọ́n ti ṣe kọ́mà Allahu akbar anẹ́bí bá ara ti kó jẹ́nẹ́bà bẹ ní ara wọn anẹ́bí kẹ̀ jáde àwọn sọ̀rọ̀ bá ti dúró anẹ́bí lọ́wẹ̀ wọ́n ti padà wá so wọ́n ti bẹ̀rẹ̀ wọn. ẹ̀fẹ́ ọlọ́run sí ọ̀rọ̀ fún lára níbi ọgbẹ́ tí wa so billion jenny now last number wàlẹ́ òsàn ẹ̀nà parí ní wọ́n ìjọ sí ti àníbi ti yẹ́ ẹ̀kún

tẹ̀wé kúrò tó tẹ̀lé kúrò akbar tó gbé jáde tí bá dẹ́rẹ́ ti kàfàrà rẹ̀ kó wílá ìlà aláwọ̀ sí kíni tẹ̀lé ìnàlẹ̀ asanẹ́tì yóò fi ìbínẹ́ sẹ́yìn ha sọ̀rọ̀ ti jẹ́ nìyà sọ̀rọ̀ hàn kàlá